السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ni fún ọlọ́run ọba ọlọ́run ọba tí adá dá fún òun ni ọba tí ọpẹ́ yẹ ọba tó níbẹ̀ tiẹ̀ dúpẹ́ fún mi èmi ọlọ́run ọba mò ń dúpẹ́ fúnra mi ya antumul ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn aláìní ni o ẹ aláìní níwájú ọlọ́wọ́n ọba wallahu huwa al-ghaniyyul hamid ọlọ́wọ́n ọba yìí ọba tó rọrọ ni ọba ọpẹ́ ni ọba ẹ̀yìn ni intakfuru fa inna allaha ghaniyyun ankum tẹ bá ṣe aláìmoore sọlọ́hún tẹ dúpẹ́ fọlọ́hún ọba ọlọ́wọ́n bò ní bùkátà sí wàlà bọ́lọ́wọ́n bò ṣe wá ní wa tá a bá wala yarudọ lẹ ibadihi alukófòrò ṣùgbọ́n náà bò yọnu sí pé kéèyàn di aláìmoore asukuru wadiduhu alukófòrò ìdàkejì ìmadúpẹ́, òun náà ni ìṣe ìjà aláìmoore torí tó ń jẹ́ fi tó ń jẹ́ táwa ń níṣẹ́ bọ́sọ́ ìpìlẹ̀ òun náà ni pé kéèyàn pa nǹkan kéèyàn da ọwọ́ bo nǹkan ohun tó yẹ ká fi hàn ká dọwọ́ bò orí ọlọ́ọba tọ́nà ọba ṣe fún wa ana wabnu adam finaba ilà azim anabi sallallahu alayhi wa ó ní nínú hadithi kudusi ọlọ́run ní tó bá dọjọ́ pé ní alikiyama èmi àtọmọ ẹ̀dẹ́ ènìyàn àjọ máa fà ó tí a wọn ó ní khalaqtuhu èmi ọlọ́ọba ni mo dá o wa ya'budu ghayri ṣùgbọ́n tó yàtọ̀ sí mi ọlọ́ọba ni máa ń sìn rọ́sàtúhu wayashkuru gọ́ìrì èmi ọlọ́ọ̀ba ni mo máa ń pèsè fún ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ sí èmi ọlọ́ọ̀ba ni máa ń dúpẹ́ fún ọlọ́wọ́n fẹ́ ká dúpẹ́ fún wọn ọlọ́wọ́n ìmá nínú àwọn náà min anwa'il ìbàdà ọ̀nà kan tí èèyàn máa fi ń sin lọ́wọ́ ọba òní kí èèyàn máa dúpẹ́ ọlọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá bá ń dúpẹ́ fún bó jẹ́ ọba kórìíra àwọn tí wọ́n bá jẹ́ ó ní wa ní ka tó ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum ọlọ́run ní kí ló dé kí lọ́nà ọba fẹ́ fi ṣe kó jẹ yín yà kí lọ́nà ọba fẹ́ rí ń bẹ̀ in shakartum as long as ẹ bá ti ń dúpẹ́ fọ́lọ́wọ́ ọba wa amantum tẹ̀sí nígbàgbọ́ nínú ọlọ́wọ́ ọba kí lọ́nà ń fẹ́ fìyà jẹ yín fún kọ́nà ọba kó gbọ́pẹ́ nìkọ̀kan wa kó ṣe wá lẹ́yìn tí a máa dúpẹ́ kọ́nà ọba kó má ṣe gbọ́pẹ́ wa adé ọpẹ́ fún ọlọ́run ọba atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam kọ́nà ọba kó bá wa kí ànábì muhammad kó sì bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam kó sì bá wa ṣe fún àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà àti fún gbogbo àwọn mùsùlùmí àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó bá wa ṣe àlékún dáadáa fún wọn àwọn tí wọ́n ti lọ kọ́nà bá wa kẹ́ wọn àwọn tí wọ́n bẹ láyé kọ́lọ́mbà wa gùn wọ́n lórí lẹ́mìí lórí dáadáa àwọn àfa ẹnì kọ̀ọ̀kan wa èyí tó àwọn tó ti lọ́nu wọn kọ́lọ́mbà wa ṣàforíjì fún wọn kọ́lọ́mbà wa kẹ́ wọn àwọn tó ti ń bẹ láyé kọ́lọ́mbà wa ṣàlékún dáadáa àwa látara bẹ́ẹ̀ atọrọ adúpẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mù wa ní àyè yìí àlékún dáadáa tọ́lọ́ọ̀bá ti ṣe fún wọn kọ́lọ́ọ̀bá kó bá wa ṣàlékún ẹ̀ èyí tọ́lọ́ọ̀bá ṣe fún wọn kọ́lọ́ọ̀bá jò bàjẹ́ èyí tọ́ wa ń bẹ lọ́ọ̀bá fún ní tí wọ́n lè bẹ́ èèyàn àti tó wà láàárín àwọn àtọ́lọ́ọ̀bá kọ́lọ́ọ̀bá wa ṣe fún wọn gbogbo àwọn àfáà tá wà ní ìkàlẹ̀ náà àti ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ náà ń fún wa kọ́lọ́máṣẹ́ gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí wọ́n wá jẹ́ àwọn bàbá wa náà nínú mọ́ṣáláṣí ó bẹ̀rẹ̀ látòrí ṣé àmàánú wa gbogbo àdúrà tí wọ́n ti ṣe kọ́lọ́ ọba kójọ kó bá wa gbà dáadáa tọ́lọ́ ti ṣe fáwọn náà kọ́lọ́ ọmọ àdìó bàjẹ́ òun tẹ́yìn náà ń fẹ́ dáadáa kọ́lọ́ kó má ṣe ṣe fún yín nígbà tí ànábì sallallahu alaihi wasallam wà láyé ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ tọ́lọ́ ọba gbé fún yahtaju ila rijal ó ní bùkátà sáwọn èèyàn àwọn èèyàn jankan-jankan àwọn tí wọ́n jẹ́ olówó àwọn tí wọ́n jẹ́ alágbára àwọn tí wọ́n jẹ́ tó ní ọpọlọ ọlọ́run bá lè kí ọlá iṣẹ́ tọ́lọ́ ń gbé fún ó ní bùkátà sí ọlọ́run bá wá yọ àwọn oríṣiríṣi àwọn èèyàn yìí láti kún ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé bọ́ọ̀ bá kún lọ́wọ́ náà ọlọ́run ní intansuruhu faqad nasarahullah tẹ́ ẹ̀ bá ràn lọ́wọ́ ọlọ́run bá ti ràn lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá ń ràn àfà lọ́wọ́ tẹ́ ń ràn ẹni tó gbé dáadáa lọ́wọ́ ẹ̀ rọra yín lọ́wọ́ ni ẹ̀yin náà fẹ́ fẹ́ ṣoríire látara tí wọ́n gbé dání ni so gbogbo àwa tá à ń ṣe alámojútó mọ́ṣáláṣí náà ọlọ́ọ̀ba àníkè ọlá kó má jẹ́ kí àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa kó má jẹ́ kó dàrú orílẹ̀-èdè nàìjíríà kọlọ́nkóbá wa tún ṣe gbogbo tó ti dàrú mbẹ́ kọlọ́nba wa tún ṣe àwọn tí wọ́n jẹ́ olórí wa kọlọ́nba kó bá wa tún ṣe gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà kọlọ́nmaṣẹ́ tún wa ṣe jọmọ́ mùsùlùmí ní ọkùnrin àti ilé alikọ́lìbù àsẹ̀lì alikọ́lìbù ọkàn àsẹ̀lì eléyìí tó ní àlàáfíà alikọ́lìbù àsẹ̀lì ọkàn eléyìí tó ní àlàáfíà wàhádà máa nà fídùhù fi mùsùlùmáì nàlìyàwó wàfìlà álàmì jẹ̀míhà nǹkan tó tóbi jù tá a pàdánù láwùjọ wa lẹ́nìí àti lórí ilé ayé pátápátá kọ́lìbàǹsẹ̀lì ìmàn òun náà ni ọkàn tó mọ́ nǹkan ẹyọ kan tí a pàdánù bẹ́ẹ̀ bá rẹ̀ tó ń jalè jọmọ́ kí ló ṣẹlẹ̀ ọlọ́run bá ní wà ìnáhà ọlọ́run ní dájúdájú làdáàmà àbẹ̀sọ̀ ojú àwọn èèyàn fọ́ ojú wọn ríran dáadáa kódà ẹlòmíì tún fi ìgò kún ojú ẹ̀ kó bá lè fi ríran dáadáa walakin ta'mal qulubu allati fi sudur ọlọ́run ni tó fọ́ òun ni ojú inú ọkàn nígbà tí ojú inú ọkàn ti wá fọ́ ẹ máa ráwọn tí wọ́n máa jalè ẹ máa rẹ̀ ń tá máa pààyàn ẹ máa rẹ̀ ń tá máa ṣe ṣìnà ẹ máa rẹ̀ ń tá máa bú ebú torí kiri jọ̀mọ́ alqalbu salim àti pàdánù ẹ̀ láwùjọ wa ló fi jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n ní ká bára wa sọ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé kò sẹ́ni tí ó kàn ni ó kọkùnrin ó kọ obìnrin ó kọ ọmọdé ó kọ àgbàlagbà ó kọ aṣíwájú ó kọ ọmọlẹ́yìn ó kọ ẹni tó jẹ́ afọ́jú àti ẹni tó ríran ẹni tó járọ tí ò lè fẹsẹ̀ rìn àti ẹni tó lè fẹsẹ̀ rìn gbogbo wọn pátápátá ló kàn. alikọ́lẹ́bù asẹ́lì ọkàn tó ní àlàáfíà fìrìjísìmì sọ̀hìn tó wá ń gbénu ara tó lálàáfíà ohun tó ń jẹ́ gbèsè ayé nìyẹn alìsànù rúhùn wàjásádùn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan méjì ni rúhùn ẹ̀mí tó di ọkàn wàjásádùn àti ara وحاجة روح والقلب إلى الموعظة وإلى كتاب الله bùkátà tí ẹ̀mí ní ní tiẹ̀ òun náà ni kó máa gbọ́rọ̀ lọ́wọ́ bá làwọn bàbá wa fi sọ pé oúnjẹ ẹ̀mí oúnjẹ tẹ̀mí ń jẹ nìyẹn kò ní jẹ ráìsì kò ní jẹ bọ́gà kò ní mu mínira tíra ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá la máa fi ń bọ́ ẹ̀mí وحاجة الجسد الأطعمة والشرب وقضاء الحاجة bùkátà ti tara ń tiẹ̀ òun ni ká jẹun ká mumi ká bíya bùkátà gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin bùkátà tara nìyẹn ẹni tó wá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mójútó méjèèjì hátà yakun kọlbòhù sẹlíman débi pé ọkùnrin àwa jẹ́ ọkàn tó mọ́ wàjísìmòhù sọ̀híhà ara ẹ̀ náà wá jẹ́ ara tó ní àlàáfíà ọkàn tó mọ́ nínú ara tó ní tó ní àlàáfíà nǹkan méjì ni gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa sáré lé lórí torí wípé alimuslim mọ̀sùlù àníhìmà ọmọ ẹ̀dẹ́ ènìyàn responsibility ni a gbọ́dọ̀ sọ nǹkan méjì wà mí mọ̀kàn fi di ṣẹ̀ríà nínú àwọn nǹkan tó jẹ́ èròǹgbà ṣẹ̀ríà ṣíìvù àlàákèlè almokosid àwọn nǹkan tó jẹ́ èròǹgbà ṣẹ̀ríà islam tó fẹ́ achieve tó bá sọ pé kí ni èròǹgbà islam gan àwọn nǹkan bíi márùn ni hebrew islam wá láti wá dáàbò bo ẹ̀sìn kí lẹ gbọ́dọ̀ sìn kí lẹ gbọ́dọ̀ sìn allah ta'budu illa iya pé ọlọ́run ọba nìkan ní kẹ́ máa sìn islam wá láti wá dáàbò bo ẹ̀sìn lizalika ṣúrí àlìjihad torí ẹ̀ lọ́lọ́ bá fi ní ẹni tí ò bá ti ṣe tọ́lọ́ ẹ̀ jà lógun ẹ̀ ṣe wáàsí fún ẹ bá sọrọ dáadáa ní stages ti gbogbo ẹ̀ tó bá níbo bùkátà sí ara ọlọ́ọ̀bá fẹ́ ká dáàbòbò nínú tọ́lọ́ọ̀bá fẹ́ dáàbòbò nìyẹn ní àtàrà bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ṣe lè wọ̀ gbogbo tó bá lè jẹ́ alẹ́ ìkìdá àlànà ìmá táyọ àlà lórí ẹ̀mí ọmọnìyàn ọlọ́wọ́ bá ṣe lé torí pa fẹ́ kí ara ọmọ ènìyàn ní gbogbo tá a bá máa jẹ́ tákù àìní àlàáfíà bára wa a gbọ́dọ̀ jìnnà sí i ohun tá bá máa mú ṣe wa pàdánù àlàáfíà a gbọ́dọ̀ jìnnà sí i nínú tí islam ṣíbùdó wa gbogbo tó bá máa ń da làákàyè nínú ìmúkúmu a gbọ́dọ̀ gbìyànjú láti sá fún ṣé gbọ́dọ̀ eré ìjọmọlúàbí a tá sí ẹni tí ò ṣe ṣìnà àgbọ́dọ̀ parọ́ ṣìnà mọ́ tóra ti bọ́ ọmọlúwàbí ẹ̀jẹ̀ ẹni tí ò jalè àgbọ́dọ̀ parọ́ olè mọ́ tóra ti bọ́ ọmọlúwàbí ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí Islam fẹ́ sọ mùsùlùmí a máa sáré kéfà yakunu kọlbòhò sẹlíman báwo lẹ̀mí òun láti jẹ́ ẹ̀mí tó ní ẹ̀mí tó mọ́ wàjísmohò sọ̀híhà kí ara òun sì di ara tí ó ní àlàáfíà wọ́n máa ń sọ nú ọ̀rọ̀ lárúbáwá wọ́n á ní alkọlbò sẹlím bìbáàdínì sọ̀hí ọkàn tó mọ́ nínú ara tó ní àlàáfíà béèyàn bá fẹ́ gbádùn ilé ayé jọmọ́ a ní bùkátà sí nǹkan méjì lẹ́ni àwọn ọmọ èdè ènìyàn wọ́n máa ń mójútó àlèjísímù àsọ̀hí kára wọn lálàáfíà check ní gbogbo ìgbà wọ́n á lọ sọ́dọ̀ doctor kódà wọ́n á tún travel wọ́n á lọ lú òyìnbó lórí kára wọn lè lálàáfíà ṣùgbọ́n èmi ń wọ́n ti pàṣì wọn kì í lọ́dọ̀ àwọn doctor dókítà ẹ̀mí àwọn àfa ìsìn àwọn àfa àrèrè tí wọ́n fẹ́ bá wa rí ẹ̀mí wa àkínráyè tiwọn tó bá gbé wá sí kalẹ̀ èèyàn mélòó ló ṣe tán láti fìgbésí ayé ẹlẹ̀ láti fi àsìkò ẹlẹ̀ kódà ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni ẹ̀wọ́jọ́ júmọ́ ẹlòmíì àgbìyànjú tó bá jágo méjì náà máa gbèrò dúró á dẹ̀ five minutes tó torí pé kí ni kò sáfẹ́ gbọ́ wá sí i náà ni ibi tó ríire wá sí wá sí òun nìyẹn wazakir fa inna zikirọ tanfa'ul mu'minin ọlọ́run ní máa ṣe ìrántí fáwọn èèyàn ìrántí yẹn á máa ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní kọ́nà ọba kó má ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wá ṣe kó ń gẹ́ dáadáa ohun tá a fẹ́ bára wa sọjọ́ mọ́ ó kó nǹkan méje sínú nǹkan alákọ̀ọ́kọ́ ahamiyatul qalb àǹfààní ọkàn ọkàn kí ni àǹfààní ẹ̀ ẹlẹ́ẹ̀kejì anwaul qalb àwọn ọ̀nà wo ni ọkàn pín sí ẹlẹ́ẹ̀kẹta aslul qalb kí ni ìpìlẹ̀ ohun tó wà lórí ọkàn ṣé dáadáa ló wà lọ́kàn ní nípìlẹ̀ àbá burú èyí tó tẹ̀lé tó jẹ́lẹ̀ kẹrin gọ́ọ̀yàtul mu'min min qalbihi kí ló gbọ́dọ̀ jẹ́ èròǹgbà mùsùlùmí tó gbọ́ náà bá gbọ́ pẹ̀lú ọkàn ẹ̀ èyí tó tẹ̀lé tó jẹ́lẹ̀ karùn-ún gọ́ọ̀yàtú ṣẹ̀tọ́n min kọ́lìbẹ̀lì ìsàn kí ni èròǹgbà ìṣù lórí ẹ̀mí wa èyí tó tẹ̀lé amúrọ́dùlù kòló kí ni àwọn àìsàn tí máa ń bá ẹ̀mí jà èwo nù àwọn àìsàn yìí ló jẹ́ hiv tó jẹ́ pé tó bá ti kó yan báyìí ẹni yẹn ti gbọ́jọ́ kú torí ànábì sallallahu alaihi wasallam ó ní ìṣẹ́nibù sábàá mínàlùmọ̀bìkọ́t ànábì ni ẹ gbìyànjú ẹ sá fún o àwọn nǹkan méje kan nú ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé téèyàn bá ti kó báyìí wàhálà ti dé orí ibu ti dé àdánwò ti dé ànábì ka àwọn nǹkan méje yìí gbogbo àwọn eléyìí àwọn fáírọ́ọ̀sì burúkú ni tí a gbọ́dọ̀ sá fún èyí tó wá jẹ́lẹ̀ keje ìlàjú alkọ́lùbẹ̀ almọ̀rìd àwọn ìwòsàn tá a lè ṣe fún ẹ̀mí tó bá ti ń ṣàìsàn kọ́nà ọba kó má ṣe ìlà ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kúrò níbi àìsàn nípa alákọ̀ọ́kọ́ nípa pàtàkì ọkàn nínú ẹni tá a ti sọ síwájú ní ọ̀rọ̀ wa nínú tá a fẹ́ fi kún alikọ́lìbù sẹ̀lìm huwa alimanfa'u aliwahidi yawma alikiyama tó bá di ọjọ́ gbèndé alikiyama nǹkan ẹyọ kan tó máa ṣe wá láǹfààní òun náà ni ọkàn tó mọ́ wala tukhzini ànábì ibrahim ó sọ fọ́lọ́wọ́ ọba aleyhi salam ó ní wọ́n lọ́wọ́ ọba má dojú tì mí o ní ọjọ́ tó máa gbé gbogbo ẹ̀dá dìde yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe kówó ní ṣàǹfààní ọmọ ò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim nǹkan kan tó máa ṣèyàn láǹfààní lọ́jọ́ gbèǹde àlìkìyàmọ̀ òun náà ni ọkàn tó mọ́ àwọn tí wọ́n bá gbé ọkàn tó mọ́ wá síwájú ọlọ́wọ́n ọba àwọn nìkan ni wọ́n á là níbi wàhálà ọjọ́ yìí kọ́nà kó má ṣe ńlá ẹnì kọ̀ọ̀kan wa o kọ́nà má ṣe làwa o. bákan náà inna fil jasadi mudghah ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí gbogbo ara wa tẹ̀ ń wò yìí ó ní bá ṣe ẹran kan wà mẹ́ o ìdá sọ́lá àlejàta ló kò lò tí bá ṣe ẹran ìbá ti dáa tó bá ti ní àlàáfíà gbogbo ẹ̀ka ara tó kù ti lálàáfíà wáyé dá fásádà àlejàta ló kò lò ó ní tí bá ṣe ẹran tó bá ti bàjẹ́ gbogbo ara tó kù ti bàjẹ́ o aláwàhí alikọ́lì ó ní ẹ̀tẹ́ tí ẹ bá ṣe ẹran yìí náà ní ọkàn ìdá sọ́lá alikọ́lìbò sọ́lá àlejàta ló kò lò tí ọkàn kíni ó máa dáa bí ọkàn bá ti bàjẹ́ gbogbo ara tó kù ó ti ṣe kíni ó ti bàjẹ́ wàlẹ̀ kọ́lẹ̀bù mọ́lẹ̀kùn ẹ̀ rí ọkàn tẹ́ rí òun ni ọba ara wàlìjàwá rẹ̀ ṣojú lóòdùhù gbogbo ẹ̀ka ara tó kù sójà ọmọọṣẹ́ ni wọ́n jẹ́ fún ọkàn ọkàn ló máa pa wọ́n láṣẹ ẹ sì mẹ́ pé obey the last order ni tọkàn bá ti pa ojú láṣẹ ó yá wo ọ bí ojú da kó má wo tí ọkàn bá ti pa ẹnu láṣẹ ó yá sọ wọn ò bí ẹnu dá kó má sọ o ló fi jẹ́ pé tó bá di ọjọ́ gbèǹde àlìkíyàmà nínú àwọn nǹkan tí ọlọ́ọ̀bá máa fi ìyà jẹ specially òun náà ni ọkàn òun náà ni ọkàn torí pé iná kan wà tọ́lọ́ọ̀bá dá specially ọlọ́ọ̀bá ní ọkàn la máa jó ọkàn òun la máa jó kọ́lọ́ọ̀bá kó má ṣẹ̀ṣẹ̀ àánú ẹnì wa. wàlà àmàlù tàǹbàfìkù mìnàlùkòlò gbogbo iṣẹ́ tẹ bá rí tẹ̀dá ń ṣe ibi tíṣẹ́ ìtì wá nínú ọkàn ẹ̀ ẹni tó pààyàn jọ mọ́ ọkàn ẹ̀ ló sọ fún pé kó pààyàn ẹni tó dáyàn sí ọkàn ló sọ fún pé kó dáyàn sí ẹni tó jalè ọkàn ló ní kó gbé owó lówó ẹni tó kówó òlu ọkàn ló ní kó gbé so that ìyà tó jẹ́wọ́ yìí àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ wọn ò ní lè jẹ́rú ìyà yìí ọkàn ló fa o wàlúkọlùbù màhálù lẹ ìmán tó bá sọ pé ibo ní ìmọ̀ níwájú ọmọ inú ọkàn ni o wà màhálù lè ṣírìkì tẹ bá sọ pé ìyọ̀kọ́ jẹ́ kèfèrí ìbò ló ń gbéjọ mọ́ ẹbọ tó ń ṣe yìí inú ọkàn ló ń gbé nígbà tó náà ọba àlekíọ́lá ó ní innamal mushrikuna najasun ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n bá jólùṣẹ́ bọ́ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n a sì mẹ́pẹ́ gbé tó bá kán síyàn lára kí la gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣe mọ́tótó ká tó ṣe mọ́ra ṣé ẹni tí ò bá ti wá jẹ́ mùsùlùmí ọlọ́run ti sọ pé gbin ni tó bá jókòó ti wá nu mọ́tò aṣọ yẹn ṣe a lè fi kírun nígbà tó náà ọba pè lẹ́gbẹ̀ẹ́ a lè fi kírun ẹ̀gbin tọ́nà ọba ń sọ bí òun náà ní ọkàn ẹ̀gbin inú ọkàn ni ọkàn ẹni tí ò bá ti ṣètò ọlọ́run ọba ẹ̀gbin ni ló fi jẹ́ pé tí ọkàn ọba ti bàjẹ́ jọ mọ́ kọ́lọ̀ ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo tó ń jẹ́ dáadáa arahmatu wal hub tẹ̀bárẹ̀ tó láàánú ẹni tó nífẹ̀ẹ́ àwọn èèyàn inú ọkàn ló ti wá o wal kuruhu wàlúkọ́dọ̀ àwọn ìwà burúkú ká máa bínú àwọn èèyàn ká máa bínú ká máa ṣe kéta inú ọkàn náà ló ti wá o. kọ́lá ibnu Mas'ud radiyallahu anhu ibnu Mas'ud kọ́nà ọba kó bá wa ṣe kẹ́ fún nínú ìkọ́nù àwọn àgbà sọ̀hábà ni ó sọ fún wa nú ọ̀rọ̀ ẹ̀ ó ní ó tòlòbò kọ́lìbàkà fi tàlàtà ó ní wá ọkọ ẹ sí ọ̀nà mẹ́ta wá ọkọ ẹ sí ọ̀nà mẹ́ta inda tilawati l-Qur'an wá ọkọ ẹ lọ síbi pé gbogbo ìgbà tó bá jókòó tó dá wà ṣọ́kọ ẹ máa ń ka kùránì ni ṣó máa ń rò ń pa kùránì ni ó wá rí ọkọ ẹ bẹ́ẹ̀ ó ní túwá ọkọ ẹ a ò ṣílà kì zikiri wá ọkọ ẹ lọ síbi táwọn èèyàn ti ń ṣèrántí ọlọ́run ó wà níbi tó ti gbọ́ wá ó wà níbi tó ti ń ṣàlàyé fún wọn pa ọlọ́run ọba ó wá túbá ọkọ ẹ bẹ́ẹ̀ ó ní a ò fi ìkọlùwàtì àbí tó o bá ti bá rẹ láàrin àwọn èèyàn tẹ́ ń ṣe tán lọ́wọ́ bá kó wá bá ọkọ ẹlẹ́ni tó dá wà tó wà ní ìwọ nìkan tó rántí ọlọ́wọ́n ọba anabi sallallahu alayhi wa sallam ó ní sab'atun yudhilluhumullahu yawma la dhilla illa dhillu ó láwọn méje kan wà wọ́n á máa bẹ ní abọ́ ìbòjì ọlọ́wọ́n ọba ní ọjọ́ tí ò ní sí ìbòjì àyàfi ìbòjì ọlọ́wọ́n ọba ìyẹn lọ́jọ́ gbèbè àlìkìyàmọ̀ ìgbà tó fẹ́ ka àwọn mẹ́fà yìí àwọn méje yìí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ parí ẹ̀ ó ní wa rajulun zakarọ lọ́wọ́ ọ̀ọ́lìyà ó ní àti arákùnrin kan ó dá wa bí kan ni ó wá ń dáná sí ọlọ́wọ́n ba fafá àdọ̀tà àyìnà ó wá di wípé omijé wá ń jábọ́ ní ojú ẹ̀ báyìí min khashiyati la látara ìpayọ lọ́wọ́ ọba látara ìmárunú pọ̀ lọ́wọ́ ọba ó ní tó bá ti wá wá rẹ ó bá rẹ níbi tó ti ń gbọ́rọ̀ lọ́wọ́ ó bá rẹ tó jókòó ti àwọn ẹni rẹ ó bá rẹ níbi tó ti ń ronú tó dáwà tó ronú pọ̀ lọ́wọ́ ó bá rẹ pẹ̀lú Qur'an fa innahu la ó ní lọ́mọ pé kò sí òní ọkàn o ní ọkọ̀ ọkọ̀ ẹ ti bàjẹ́ kọ́lọ̀ má ṣe la ẹnìkọ̀ọ̀kan wá ń bẹ̀ o kọ́lọ̀ ńlá wá ń bẹ̀ wal qulubu anwa ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ tẹ oríṣiríṣi ni o min haythu al-quwwa wa daraja tanqasimu ila thalatha tí a bá fẹ́ wo ipò tí ọkọ̀ wà ṣé ọkọ̀ yìí ga ni ṣé ọkọ̀ yìí kúrú ni abáàrin ló wà ni a máa pín ọkọ̀ sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ anọ́sù alimutumọ̀ ìnà òun náà ní ẹ̀mí eléyìí tó jẹ́ ń pé tiẹ̀ ó ti gbà fàfọ́ lọ́wọ́ ba ẹ̀mí ti tán sọ́dọ̀ ba tó bá ronú ba ni ọlọ́ni alladhina amanu wa tatma'innu qulubuhum la dhikrillah ọlọ́ni ẹ̀rá wọn tí tí ti bá wọn múlẹ̀ ìmọ́ni ti bá wọn jẹ ó ti bá wọn mu wọn ti jọ di nǹkan kan gbogbo gbèsè ayé ni àwọn ẹni báyìí wọn máa ń balẹ̀ gbogbo ni ala bi zikirillahi tatma'innul qulub ọlọ́run nítorí pé ìrántí ọlọ́run ọba ní máa ń jogún fàyàbalẹ̀ fún ni kọ́nà má ṣe fi gbogbo wa láyàbalẹ̀ eléyìí jẹ́ ẹ̀mí alákọ̀ọ́kọ́ ọlọ́run ní yá ayyatuha nafsul mutma'inna tó bá dín gbà tí ẹ̀mí fẹ́ jáde lára ọlọ́run bá máa perú àwọn ẹ̀mí báyìí pé ìrẹ́ ẹ̀mí tó mọ́kàn gá báyìí irji'i ila rabbiki radiyatan mardiyya ó yá máa jáde báyìí kó máa lọ sọ́dọ̀ lọ́wọ́ ọba rẹ̀ lẹ́yìn tó yọnu sí ẹ̀san tá a bá pàdé lọ́dọ̀ lọ́wọ́ tọ́lọ́ ọba náà ti ti yọnu sí kọ́ kọ́nà má ṣe ìyọnu sí ẹnì kọ̀ọ̀kan wa wal ghaliba ala hadha nufusul anbiya àwọn tí ọkàn wọn wá dé ipò tó ga báyìí ọ̀gọ̀rọ̀ wọn ànábì Ọlọ́run ọba ni wọn àti àwọn tí wọn bá sapá tí wọn sapá táwọn náà fi padà dé irú ipò tí ẹ̀mí wọn máa ga báyìí kọlọ kó má ṣe ìṣerú ẹ̀mí báyìí kó má ṣe ìṣe fẹ́ni kankan wa ẹ̀mí tó tẹ̀lé tába ti kú òní òkè pátápátá ẹ̀mí tó wà láàrin anáwó lawama òun náà ní ẹ̀mí tó jẹ́ pé òun tiẹ̀ ó máa ń fluctuate ni wọ́n máa ń pín mọ́ọ̀nì ń bẹ̀ ni gẹ́gẹ́ mọ́ ṣe máa ń pín iná láwọn àdúgbò wa àwọn tírìtì báyìí máa níná lẹ́nu àwọn yẹn ò ní níná ní èmi bẹ́ẹ̀ ni mọ́ọ̀nì ṣe rí nínú ọkùn ẹlòmíì ọjọ́ míì tó bá ga á lọlẹ̀ alimọ́ni yẹzidu wayanko imọ́ni máa ń ga ó sì máa ń lọlẹ̀ yẹzidu bi tọ́ a gbogbo ìgbà tí èèyàn bá ti ń ṣe dáadáa tó ń ṣe tán náà ọba imọ́ni a máa ga sókè tó bá ti ti ń ṣe aburú imọ́ni a máa wá sílẹ̀ ọlọ́ni la ó kó símu bi yawmil kiyama ọlọ́ni mo fi ọjọ́ àlùkìyàmọ̀ búra wàlà ó kó símu bi nafsi lawama ọlọ́ni mo fi ẹ̀mí kan búra ẹ̀mí tó jẹ́ wípé ẹ̀mí gbogbo ìgbà tó bá ti dẹ́ṣẹ̀ inú àbàjẹ́ á ronú pọ̀ lọ́wọ́ ọba pé kí ló dé kò yẹ kó bá mi di irú báyìí á padà sọ́dọ̀ lọ́wọ́ ọba á tún máa ṣe tán lọ́hùn èṣù náà sì ní jí ó mi ọjọ́ tẹ̀sù bá overcome ẹ̀ báyìí á tún tètè padà astagfurullah àtúwò lẹ́yìn á tún padà sọ́dọ̀ lọ́wọ́ ọba wàlẹ̀ kọ́lì mo fi zálìka àwọn mùsùlùmí ọ̀gọ̀rọ̀ wọn wá ní ibi tí ọkàn tí wọ́n wà ní a máa lọ a máa bọ̀ ní a máa lọ a máa bọ̀ ní ẹlẹ́ẹ̀kẹta nípa bẹ́ẹ̀mi ṣe ga sí òun náà lẹ̀mí tó wà fi asfala alimakan èyí tó rinlẹ̀ jù nínú ẹ̀mí òun là ń pè ní anafso alamaratubiso ẹ̀mí tó jẹ́ pé ń tiẹ̀ gbogbo ìgbà ó máa ń pa ẹni tó ní ó máa ń pa láṣẹ aburú ni tó bá sì ti pa láṣẹ kó tí ń tó fẹ́ sọ tó bá ní ó jalè ajalè tó bá ní ó parọ́ àparọ́ kọ́nà ọba kó bá ṣe ìlà wá nínú irú ẹ̀mí báyìí àwọn ẹ̀mí tí ò da rárá nìyẹn nígbà tí anabi Yusuf alayhi salam torí fìtínú àwọn obìnrin ó ní wa máa ń bá rí una sí i ó ní ah, èmi náà fún ẹ̀mí mi mọ́ o kò sẹ́ni tí ò lè dẹ́ṣẹ̀ o kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o inna nafsa la ammaratu bisu' illa man rahima rabbi ó ní torí pé ẹ̀mí ó máa ń pani láṣẹ aburú àyàfẹ́ tí ọlọ́ọ̀ba tó bá kẹ́ tọ́lọ́ọ̀ba ṣàánú wa min haythu siha wa da'fi ìyẹn nípa ipò tí ẹ̀mí máa ń wà àti rí tó ga jù èyí tó tẹ̀lé àti èyí tó wà ní ilẹ̀ pátápátá kọ́nà kó má ṣe láì nìkan wá ń bẹ̀ tá wá ń wo pé ẹ̀mí ṣó lálàáfíà ni abẹ́mi yóò lálàáfíà ẹ̀mí pín sí mẹ́ta ní agbègbè eléyìí alákọ̀ọ́kọ́ alikọ́lìbù sẹ̀lìm òun náà ni ẹ̀mí tá ń tọrọ yìí tá a torí ẹ̀ jókòó pé kọ́nà ọba ṣe fún wa òun náà ni ẹ̀mí tó jẹ́ pé ń tiẹ̀ àlàáfíà ló ní ẹ̀mí tí ò dọ́sítù rí ni ẹ̀mí kò mọ dókítọ̀ ni àwọn dókítọ̀ wọn ń jẹ́nu owó ẹ̀ torí kò nídìí láti ṣe máa sá kiri ọjọ́ tá yọ bá pọ̀ nù yàrá á tètè ṣàkíyèsí ni mo wà níbi kan lọ́jọ́ kan mo wà lọ́dọ̀ èèyàn kan tó ń mèkì kọ́ọ̀lù mi èèyàn kan wá wá síbẹ̀ ńgbà ayé táwọn èèyàn máa ń lọ kọ́ọ̀lù káàkiri ló bá wá síbẹ̀ ó bá pé èèyàn kan pé àfà ó ti ṣẹlẹ̀ o inú lémi lémi mi lè sùnmọ́jú o àfà bá ní kí ló ṣẹlẹ̀ ó ní à nígbà tó di àárín òru yẹn ayọ̀ ni wọ́n rán wá o àwọn ayọ̀ yẹn kún gbogbo inú lé ni o àfàwa ni ẹ̀ à máa bọ̀ lọ́dọ̀ nígbà mo wá pe ẹni yẹn mo ní ẹjọ́ o mo rí i pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mo lè dá sí i ó ní ni mo ní ilé ibo lẹ̀ ń gbé ẹ ó ní ni mo ní bóòrí tọ́ílẹ̀tì yín ṣé tọ́ílẹ̀tì yìí ò tí ì kùn olówó ọmọ mo ní ilé ibo lẹ̀ ń gbé ó ní ilé báyìí báyìí ah mo sì wọ tọ́ílẹ̀tì wọn lánàá ẹ lè máa gbẹ́rù nu ilé báyẹn kí ayọ́ máa pọ̀ nù lẹ́yìn ó ní bọ́tà fà òru ni wọ́n máa ń wà mo nà á ah, ṣé ojúmọ́ mọ́ ń gbà tẹ́ máa rí wọn lẹ́fẹ́ kọ́ wà ní tí wọ́n mọ̀ ẹ̀fẹ́ máa pa wọn kí ló fàájọ mọ́ tí ẹ̀mí ò bá ti da gbogbo tó bá ṣẹlẹ̀ báyìí tó bá ń jáde lọ tó bá kọsẹ̀ á ní ọ̀nà ọ̀dà ọ̀nà o ah ọ̀nà ẹsẹ̀ òsì ni mo kọ kọ́nà kó ṣe àánú ẹnì kankan kọ́nà kó máa fi ṣú ẹ̀ṣọ́ wa ṣùgbọ́n èmi tó mọ́ èmi máa mọ́ kúrò ní gbogbo àwọn nǹkan pàǹtí báyìí ẹ̀ẹ̀ni rí àwọn nǹkan burúkú ń bẹ̀ torí pé ẹ̀mí tó ṣe kí ni ẹ̀mí tó mọ́ ni o kọ́nà ọba kó má ṣẹ̀ṣẹ̀ àánú ẹnì kankan wa kọ́nà kó fún wa ní ẹ̀mí eléyìí tí ó mọ kànga irú ẹ̀mí báyìí àwọn nǹkan tẹ́ ẹ máa rí ń bẹ̀ àtakùwà ìpayọ̀ lọ́wọ́ ọba wà rọ́kùbà fi tọ̀ áàt irú ẹ̀mí báyìí gbogbo ìgbà tó bá lọ gbé nǹkan kan kalẹ̀ mọ́ṣáláṣí ẹni ẹlẹ́mà kọ́kọ́ bá níwájú tó bá dọjọ́ júmọ́ sáfù wájú ló máa wà ó fẹ́ máa wojú ìmọ̀ọ́mù báyìí lọ́jọ́ jímọ̀ bákan náà ìtìbáàrún lọ kọ́ ìrìbìlọ̀ kọ́ ìrì tírú ẹni yẹn bá ti parí dáadáa báyìí á tún ti máa wo pé ah, dáadáa wo la tún fẹ́ ṣe ọjọ́ tó bá parí àwẹ̀ Ramadan ẹ̀rí á ti sáré bẹ̀rẹ̀ sí tu Shawwal tó bá tún parí ẹ̀ á tún máa sọ pé ọjọ́ wo lọ́jọ́ thirteen fourteen fifty ojú ojú ọ̀run àwọn ọkọ̀ tó mọ́ nínú tẹ́ máa fi dáàmọ̀ nìyẹn o wà mí sáhùn lè kọ́ ìrì irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ní à ah, wọ́n ń ṣe dáadáa kọ́ ńbẹ̀ yẹn tẹ́ bá lè máa anabi sallallahu alayhi wa sallam ó ní inna mina nasi man ja'alahu mafatiha lil khair ó ló ń bẹnu àwọn èèyàn àwọn èèyàn kan ọlọ́run bá mọ̀ọ́mọ̀ dá wọn gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ fún dáadáa ni makhaliqa lishar ọlọ́run ti ṣe wọ́n ní àgádágodo tí wọ́n máa fi ń ti aburú pa wàyí nàmínà náà ó sì ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀njà aláhùnmọ́hù mọ̀fàtí àlìṣárì mọ̀kànlíkọ lẹ́lẹ́kọ́yì àwọn ẹni tó jẹ́ pé kí ni àgádágodo tá a máa fi ń ti oore ni ọjọ́ tó bá ti débì kan ẹ má wá oore lọ́bẹ̀ mọ́ mọ́fàtí àlìṣárì ọjọ́ tó bá ti dé àdúgbò kan gbogbo wàhálà tí ò ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo wàhálà yá tún máa ṣẹlẹ̀ ni o kọ́nà bá wa túlù wa ṣe nígbà míì tí ò bá sí ọlọ́pàá ládùúgbò kan àwọn èèyàn lè má ra wàhálà kan ọjọ́ tẹ bá ti gbọ́ pọ́lọ́pàá wà mẹ́ àwọn ọlọ́kadà ò gbádùn mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó gbé mọ́tò kọjú ò gbádùn mọ́ kọ́nà kò ṣe wá ní ẹ̀ńtà máa jẹ́ kọ́kọ́rọ́ dáadáa. ó wá ní fatuba liman ja'alahu mafatiha lil khair maghaliqa lishar. ó ní ẹ bá ń fún ní irú àlùjánnà ẹni tó bá jẹ́ pé òun tiẹ̀ sábàbí dáadáa ló máa ń jẹ́ ó sì máa ń jẹ́ sábàbí àti kọ́dí àbúrú. ẹ̀ńtẹ̀mí ẹ̀ bá da àwọn nǹkan tẹ máa máa bá ní ara wọn nìyẹn. ọlọ́ni fa amma man a'ta wattaqa ọlọ́ni ẹ̀rí man a'ta wattaqa ẹni tó bá jẹ́ pé ń tiẹ̀ òun máa ń ṣe dáadáa gbogbo gbà ó sì máa ń páyọ ọlọ́wọ́n ọba adékeọlá wàsán jacob lẹ́sùsùnà tó sì gba ọlọ́wọ́n ọba gbọ́ bó ṣe yẹ kó gbà gbọ́ fasanu yasiruhu lèlè yóò sọ̀rọ̀ gbogbo tó bá jẹ́ dáadáa ọlọ́wọ́n ọba la máa rọrùn fún ni kọ́lọ́ má ṣe ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. ẹlẹ́ẹ̀kejì jọmọ́ mùsùlùmí nínú àwọn nǹkan tí ẹ máa rí alikọ́lìbù alimọ̀rìs ni ọkàn eléyìí tó ń ṣe àìsàn bẹ́ẹ̀ yẹn ọba ti ń ṣe àìsàn jọmọ́ ó gbọ́dọ̀ ṣe kí ni ẹ̀ sì rí pọ́ dókítà náà máa ń sọ fún wa pé ẹ bá máa ṣe self treatment self medication béèyàn bá ti ń sick lọ hospital lọ ṣe test o kàn ń rí símbọ̀ python ti dé ni lọ consult àwọn doctor tó o bá ti ń ṣàkíyèsí ìwọ̀n ẹ̀ ò lọ déédéé mọ́ symptom pé àìsàn ti wà nú ọkàn nìyẹn irun ò lọ déédéé mọ́ ìwọ tó máa ń ka Quran tẹ́lẹ̀ o ò rí Quran kà mọ́ àwọn sàárà kọ̀ọ̀kan tó bá ń ṣe tẹ́lẹ̀ ò rí ṣe mọ́ symptom ni o àrùn tó ń ṣerú ẹni bẹ́ẹ̀ jù bá yẹn lọ o symptom ni o má dúró kó tẹ gúnlẹ̀ kó tó máa wá dókítọ̀ kiri wàá wà lọ consult àwọn dókítọ̀ spiritual doctors àwọn àfáà rere àwọn àfọ olùfinimọ̀nà wàá wà lọ bá wọn mo máa ṣàkíyèsí gbogbo dáadáa tí máa ń ṣe tẹ́lẹ̀ mí kì í rí ṣe mọ́ ìkọ́nù àwọn sọ̀hábà angola ó lọ sí ọ̀dọ̀ ànábì jọkọ̀ ó wá pàdé Abubakar ó ló ti ẹ̀dá báyọ̀ rẹ wa ó ní ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ni mò ń lọ mo ṣàkíyèsí nǹkan kan ni tí n bá wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìmọ̀nì mi máa ga bí òkè tí bá ti wá débẹ̀ tí mo délé tí mo ti rí ìyàwó àtàwọn ọmọ tá ti bẹ̀rẹ̀ sí dọ̀wẹ́kẹ̀ tá ti ń fẹ́ yín màá kọ̀ rí pé ìmọ̀nì ti jò ni Abubakar ní bó ṣe ń ṣèmí náà nìyẹn ó wá jẹ́ alọ́sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà wá ṣàlàyé fún ànábì sallallahu alaihi wasallam ànábì ni ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń wà nígbà tẹ́ bá wà lọ́dọ̀ mi yẹn ká níbẹ̀ ní mọ́ni yìí ṣe máa ń ga sókè ni ó náà màláìka ọlọ́run ọba wọn ọba máa gbà yí lọ́wọ́ lójú títì tó bá ti ń pàdé yín wá máa sálámọ̀ sí ẹ̀ẹ́dẹ̀jọ́ máa bá wọ́ ó ní ṣùgbọ́n o bílé ayé ṣe rí nìyẹn sáà fà sáà ìgbà míì ẹ̀ máa wà níbi tẹ́ ti ń gbọ́ wá sí ìgbà míì sì ni ẹ̀ máa wà lórí fíìdì tẹ́ ti ń gbá bọ́ọ̀lù tẹ́ ti ń ṣeré nasibaka mina dúnìyà má gbàgbé ìpín ẹ̀ nípa kíni nípa ilé ayé bí islam àtàwásódò bẹ́yìnà ìfúrọ́tù wà tẹ̀fúrìt islam moderation ni between laxity and extremism islam kò ní fẹ́ kéèyàn ṣe mẹ́lẹ́ kò sì ní fẹ́ kéèyàn ṣe àṣejù alákàlì mùtànà tẹ̀hún àdóbì ní gbogbo aláṣejù máa parun tó rá láṣejù ó wò pé áà ah, mo ti gbọ́ wá sí mo gbọ́dọ̀ máa yan nọ́fìlà dédé tó bá ti di aago mẹ́sàn-án báyìí mi ń fẹ́ rí ìyàn kankan mọ́ màá ṣàdúrà yẹn dago mẹ́fà àárọ̀ ni ó bá ṣe lè ní o ṣe lọ́la o ṣe lọ́túnla nígbò wá di ọjọ́ mẹ́rin wọn ò bá rí lásùbà wọn ò rí súrì wọn ò rí ní àṣírí ó bá di ìrọ̀lẹ́ ló bá jáde gbogbo ojú ẹ̀ gan wú ni wọ́n ní bàbá kí ni kí ó kò ti já ẹ ah, àwọn àìsàn tí mo ṣe léra wọn ni àhálà kà fẹ́ wò kí ló ṣẹlẹ̀ ó pa èmi ara ẹ̀rọ ni so bí ilé ayé ṣe rí nìyẹn ẹ̀mí tó bá ń ṣàìsàn jọ̀mọ́ a gbọ́dọ̀ gbé tó àwọn tí wọ́n bá wa wò kí sì la fi ń wò nínú àwọn nǹkan tá a fẹ́ sọ fún wa lónìí nìyẹn tí ẹ̀mí bá ti ń ṣàìsàn àdánwò ni o àdánwò ni o kọ́lọ́ọ̀ba kó má jẹ́ kí ẹ̀mí ẹnì wa kó má jẹ́ kó ṣàìsàn tẹ́mi bá ti ń ṣàìsàn nínú àwọn nǹkan tẹ́ máa fi mọ̀ gbogbo àwọn ìdàkejì ń ta sọ yẹn ni ádámù rọ́kìbà fi tọ̀ áàt irú ẹni yẹn ẹni tó ti ń kírun tẹ́lẹ̀ tó bá ń pèrú báyìí ó lè ní ẹjẹ sáré tajà tọ́jàre ẹ mo tiẹ̀ fẹ́ sùn díẹ̀ ìmọ̀ni ti ń jò kò sí ìmọ̀ni mọ́nú ọkàn nìyẹn o ìdọ́ atúlùwájibát wà tọ̀ áàt irú ẹni bẹ́ẹ̀ gbogbo tó jẹ́jọ sìn ó lè máa fi ráre ọlọ́ni wa ama ma bá kí la wa sákùnà ọlọ́ni ẹ̀rá wọn tó máa ń ṣe àwọn tí wọ́n sì máa wò pé àwọn ti tó tọ́ ọlọ́ni wa kádàbà bil ya yasiruhu lil usra ọlọ́run ni gbogbo aburú àwa máa rọrùn fún wọn ẹni tó bá ti jẹ́ pé mọ́ọ̀nì ẹ ti lẹ gbogbo àwọn ibi tẹ̀ ní ti ba tẹ́lẹ̀ àwọn ibi tí ò kí ń jókòó sí àwọn ọ̀rọ̀ tí ò ń sọ òun náà wá máa dáwọ̀ ẹ̀wẹ́kẹ̀ tó jẹ́ ah ustaz ẹ mẹ́ pé tíyọ̀ bá rí àwọn aláburú àwọn wà àwọn nǹkan tí ò dakọ̀ tẹ̀ kì í ṣe ọjọ́ tẹ bá ṣe àjọwọ́ lójú tó bá wá rírì aṣọ yín àwọn náà ah, alhamdulillah àti ń pọ̀ sí <laughs> inú tiwọn náà dùn pé ah ustaz èyí náà tiẹ̀ máa ma àjàbọ̀ ọjà sí tọ́ba lè yọ já sí jọmọ́ wọ́n fi bẹ́ẹ̀ lò fún nǹkan tó dáa buru bẹ́ẹ̀ nǹkan aburú náà ní ah, ọjà sí ọlọ́mọ àjàbọ̀ ọjà sí kọ́nà kó ṣàánú wa ló fi jẹ́ pé tí ẹ̀mí tó ti ń lẹ oríṣiríṣi nǹkan là máa rí kọ́nà ọba kó má ṣe ṣàánú wa. ọlọ́run ní fi qulubihim marad ọlọ́run ló ń bẹnu ọkàn wọn àìsàn fàzádà humulọ́hùn mọ́rọ̀dọ̀ nígbà tá ìsọ̀dí wá wà ní ọkọ wọn wọ́n wá jókòó kalẹ̀ wọ́n tán àwọn dókítà lọ oògùn tí wọ́n fi wò sàn wọ́n ò wá fàzádà humulọ́hùn mọ́rọ̀dọ̀ ọlọ́run bá fi àìsàn yẹn lẹ̀ ó bá ṣe kí ni ó bá ń spread ẹjí làpálàpá kan tó mú lára tí ò bá ṣọ́ra tó fi làpálàpá lẹ̀ ó bá ń pọ̀ sí ló bá di ẹ̀tẹ̀ mọ́ lọ́wọ́ torí pé kí ni ó fa àìsàn yẹn lẹ̀ ni ẹni tó rí ń fọ́ adísọ fún wa ó gbọ́ àìsàn tẹ́ bá rí ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tá a máa ń rí symptoms ni pé nǹkan wà nù ara orí fífọ́ ó ń tọ́ka sí pé nǹkan ṣe system ara ni reaction ni ara ń gbóná reaction ni tó ń gbà téèyàn ti ń rí àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ò wá tètè lọ mójútó àìsàn yá wá búrẹ́kẹ́ bẹ́ẹ̀ àìsàn bá rẹ̀ ti di pé ó ti jẹ gàba lórí gbogbo ara kí ló máa padà lídìí sí jọmọ kí ló máa lídìí sí ẹni tó ń ṣàìsàn tí ò wò kí ló máa lídìí sí ìyẹn ni ọkàn ẹlẹ́ẹ̀kẹta àlẹ́kọ́lẹ́bù àlẹ́mọ́ yìí. ọkọ̀ tó ti kú tọkọ̀ bá ń ṣe àìsàn téèyàn wá fílẹ̀ téèyàn tètè wó sàn ọkọ̀ ìyá wa padà kú Kọ́lọ̀ ọba àlíkíọ́lá kó bá jẹ́ kí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wá kú gbogbo wa táwa bí kò sẹ́ńtẹ́mí ẹ̀kú nu wa méjì àkọ́kọ́ náà wá wà ní bá a ṣe ń sọ̀rọ̀ báyìí dúró àà ah, ah. nígbò bá gbọ́ wá títán ṣé kò wá ní mu bíyà bíyà ni ọlọ́run má jẹ́ àbá wọn mu bíyà ọlọ́run má jẹ́ àbá wọn mu bíyà bíyà bíyà ọlọ́run má jẹ́ àbá wọn mu ẹlòmíì lè jáde tán nínú mọ́ṣáláṣí ṣètò ìyá wa dé ṣèbí gò kan náà ni ibi ìgò kan adi kíni adi méjì bí dáadáa ṣe rí ni aburú ṣe rí ẹlòmíì lè fà níyàn wa mọ́ṣáláṣí pé ṣáàjẹ́ tiẹ̀ lọ kí n lo thirty minutes nígbò wa gbọ́ wà sí bí ìṣẹ́jú méjì ló wò pé ha halimi madrid ha ah, àfa àwòyá ẹtú sọ díẹ̀ sí ẹtú sọ díẹ̀ sí ẹtú sọ díẹ̀ sí ó bá lo three hours kò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó ń ṣaburú jọ mọ́ èṣù máa jókòó lé lórí àwa máa sọ wóyá zid zid oya tún mugo kan sí tún mugo kan sí tá a fi mugo mẹ́wàá láwa bọ́ títí tì ẹni mu tí òkè ń kú sóde kẹrẹkẹrẹ òwá délé ẹ̀ òun á délé ẹ̀ ó dẹ̀ lè já sí gọ́tà àwọn ọmọ kéékèèké wá wá pé bo bàbá àgbàlagbà alúwe ó já sí gọ́tà ẹ wá wò kó tó lọ nígbà táwọn ọmọ ẹ̀ àwọn ọmọ alákọ̀ọ́lé àwọn ọmọ ńláńlá tó bá wá débẹ̀ á di bàbá wọn lálúwẹ̀ kọ́ lọ́ọ́ máa fi ṣàdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́ọ̀ má jẹ́ kí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa di ẹ̀mí tó kú o ẹ̀mí á máa kú nígbà tí ò bá rí tọ́jú wàhálà huwa tọ́rọ̀ do ìbílẹ̀ yìí èròǹgbè èṣù ni o pé kí ẹ̀mí kú kọ́lọ̀ kó má ṣẹ̀ṣẹ̀ àánú wa ọlọ́ni àfàlàmì àti irúfìlà rẹ̀ ọlọ́ni ṣe àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn rìn káàkiri ni fatakunu lahum qulub ya'qiluna biha wọ́n rìn káàkiri kó wá jẹ́ pé látàrẹ̀ kí ọkàn wọn wá jí kọ́tàtà rẹ̀ máa ronú téèyàn bá rìn kiri tó lọ sọ́sítù ó rí àwọn èèyàn tí wọ́n hàn gẹ̀ẹ́sẹ̀ wọn tó wá béèrè pé ìgbà wo lọ́ ti hàn gẹ̀ẹ́sẹ̀ lé wọ́n ní wọ́n ti ka sókè báyẹn látoṣù mẹ́ta wọ́n ní à kódà ó tiẹ̀ tún ṣe ń sàn lẹ́nu jọ́ mẹ́ta báyìí ni ẹsẹ̀ méjèèjì ni wọ́n kó kọ́ tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ sọ ẹyọ kan wálẹ̀ ni kó wá délé kó ń kírònú bá kó máa wú ẹsẹ̀ yẹn báyìí pé a agbọ́dọ̀ ṣètò ọlọ́run agbọ́dọ̀ kún fàdúà irú àdánwò tó ṣẹlẹ̀ sẹ́ni kó má ṣẹlẹ̀ sẹ́ni náà ẹni tó lọ sọ́sìtù abẹ tó lọ sílé ẹjọ́ tí wọ́n wá ń dájọ́ ẹni tó jẹ́ pé náà mọ̀ pé kò ṣe ẹ̀ṣẹ̀ kan wọ́n parọ́ mọ́ ni wọ́n wá fi tepúlù tó gùn dáadáa wọ́n wá fi wọn ẹ̀wọ̀ ẹ̀ wọ́n sọ pé wàá lọ lo seventy years wọ́n wá wẹ̀ tán ni ó lọ lo seventy years inú ẹ̀wọ̀n ó ti di ọmọ sixty five years tí wọ́n bá ṣí gbogbo ẹ̀pọ̀ jọmọ́ mélòó ló bì one hundred and thirty five ṣe eré tó lorú ẹ̀ láyé lásìkò táwa ìjọmọ́ kẹrù wa barú ẹni yẹn kó délé pé ọkọ ọba àdá ọba ọlọ́mọdé ò ṣàwálẹ́fẹ́ o. ṣe mẹ́ pẹ́rú ẹni yẹn ó lè tata rẹ̀ ronú ohun tóun náà ṣe tí ò dáa ó lè tàta rẹ̀ pátì ọlọ́ọ̀bá ní káwọn èèyàn kí wọ́n gbìyànjú kí wọ́n máa ṣe léyìí fa innaha la ta'mal abisar ọlọ́run ní ṣe rí ojú ìtàtẹ́ rí ẹ òun kọ́ ló fọ́ walakin ta'mal qulubu lati fi sudur ọkàn tí ń bẹ nínú ọkàn wọn òun ló ti ṣe kí ni òun ló ti kú kọ́lọ̀ má jẹ́ kí ọkàn ẹnìkan ọkàn wa kó kú wa ghayatul mu'min nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ta ta la fẹ́ sọ kí lè rúngbà mùsùlùmí ayélujáfẹ́ Allahu qalban khashi'a èròǹgbà mùsùlùmí òun ni pé kọ́nà ọba fún ní ẹ̀mí kó fún ní ọkàn tá a máa pa páyọ náà wàlìsánà sọ́ọ̀dì kan ṣáàkì rọ̀ kọ́nà ọba sì fún ní ahọ́n ilé ìta máa rántí ọlọ́ọ̀bá gbogbo tati ma fi dúpẹ́ fọ́lọ́run ọba eléyìí ló gbọ́dọ̀ wa lé ayé bó o mi wa ti fẹ́ mọ́ torí gbẹ̀mí tó la máa gbé déwájú ọlọ́run ọba a fi rí ojú rí ọlọ́run kọ́lọ́ máa ṣe jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a rójú re ọlọ́run ọba àlékè ọlá kọ́lọ́ kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòńgẹ́ kó sì wa gbogbo ohun tó ń jẹ́ àdánwò aburú kéṣù máa ń kó bẹ́ẹ̀ dà kọ́lọ́ kó má ṣe là wá ń ti kú ẹ̀mí ó máa ń borí ẹni tó bá jẹ́ ẹni tó yí ẹ̀mí ẹ̀ ti kú wàyàmù wàyàmùrù ẹ̀mí yà máa pa láṣẹ fàyòtẹ́ ẹ̀ á sì máa sọ pé yẹ̀sà tẹ́mi bá ti nílọ ṣe ṣìnà yẹ̀sà wàyàmùnáhùn mi nàlọ́ kọ́yì wàyẹ̀sẹ̀sì ọjọ́ tó bá fẹ́ ṣe dáadáa tẹ́mi bá ti sọ wọ́n gbọ́dọ̀ ṣe ah, ẹ̀mí mi sọ fún mi pé kí n má ṣe lóòótọ́ wọ́n béèrè pé kí wá ṣe sọ́dá kọ́ mọ́ṣáláṣí owó yẹn pọ̀ kò ní mí lára ṣùgbọ́n mi mi ò kàn ṣe ẹ̀mí ẹ̀ pa láṣẹ pé kó má ṣe dáadáa ọlọ́ni tó mọ kọ́ta kòlòbò ọlọ́ni ẹ̀ láwọn yẹ̀wúdí yẹn ẹni dáadáa làwọn náà tẹ́lẹ̀ o ṣùgbọ́n gbà tán dúró dédé kọ́ta kòlòbò ẹ̀mí wọn bá di pàtà ó di pẹ̀tà kọ́nà má jẹ́ kẹ́mi wá di pẹ̀tà ọlọ́ni mìbáàdì dálík fàhíyà kalẹ̀ ìjárọ̀ ọlọ́lẹ́mi ìdí pẹ̀tà ó wá le koko bí òkúta áwọ ó dàbí pé ní ìtú lè ju òkúta lọ ó dàbí pé ẹ̀mí ó lè ju òkúta lọ ọlọ́run nìdí ni pé wa inna minal hijarati lama yatafajjaru minhul anhar toró ń bẹ nínú àwọn òkúta pátátẹ rí yẹn eléyìí tó jẹ́ pé omi máa ń ṣẹ́ jáde látàrẹ̀ spring omi á ṣẹ́ jáde látàrẹ̀ ọlọ́run bá fi yé wa pé àpáta náà ò ṣe kí ni o bó ṣe le tó yẹn ó tún rọ̀ tí ò bá rọ̀ ni omi ò ní lè ṣẹ́ jáde lára ẹ̀ wàyí náà nínú ha làmáyà ṣe àpapùfà yà kóró ju mí ní olùmọ́ ọlọ́run ní ẹ̀rí nínú àwọn àpáta yìí eléyìí tá a sán tó jẹ́ pé tó bá ti sán yìí omi á máa jáde ńbẹ wàyí náà nínú ha làmáyà bító mí ní kọ́ṣíyàtì là ọlọ́run ní látara payọ lọ́hùn ẹ̀ tún rí nínú àwọn àpáta yìí eléyìí tó jẹ́ pákọ̀ ya ni á dẹ̀ ṣubú fún ọlọ́run ọba àdékè ọlá. wà má láhùn bí ghafilin amma ọlọ́run ní gbogbo ndẹ́ ṣe ọlọ́run bá mọ̀ ń wa fi wá ṣe kóńgẹ́ dáadáa ẹ̀yin mùsùlùmí alákọ̀ọ́lé a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó ẹ̀mí wa tẹ́mi bá ti kú aburú ni nígbà tó ń sọ̀rọ̀ nípa arákùnrin kan tí a mọ̀ sí Sámírì yìí ó pọ̀ nú àwọn ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tó sọ pé yìí ni tánàbí ló ń padà bọ̀ arákùnrin iṣẹ́ mi pẹ̀lú Musa ni ó sì bá dáwà Musa jẹ́ gan toró kó bá wọn ọmọlẹ́yìn Musa nígbà tí wọ́n lọ́njọ́ kan nu Suratul Kaf nígbà tí Musa dé Musa lọ bọ́nà wọn ba rẹ̀ arba'ina layla fún forty days nígbà tó wà lọ sọ́dọ̀ Ọlọ́run ó lọ gba iṣẹ́ bọ́n ṣe máa lò gbésí ayé ó lọ gba mẹ́sẹ̀gì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nígbà tó bá fi dé samiriyu wà á gọ́lá homo samiriyu samiriyu ti sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀nu ẹni tó fi sílẹ̀ tó fi ṣọ́ wọn harun tó náà jáná bí ọlọ́run nígbà tí samiriyu tó ń sọ wọ́n nù yìí òun náà wò pé ah bóun ló ṣe ń ṣe báyìí samiriyu wà lọ ó dẹ trap ó ti rí àwọn kan tó jábẹnu gan ẹ jẹ́ ká dàrú haruna wà wò pé jẹ́ fi wọ́n lẹ̀ kọ́ ga gbogbo wa fi dé torí tóun bá ṣe nǹkan kan sìn àárín wọn lè túká òun lo hikimọ̀ wípé káṣáṣe káwọn èèyàn jọ ṣùgbọ́n hikimọ̀ yìí tako ti slab táwọn èèyàn bá ń ṣaburú awáwò pé ẹ káàrin wọn má bàa dàrú ìgbà wo ni má kú òní kù ìjọba ta kójọ lórí irọ́ jọ̀ọ́mọ̀ ta kójọ lórí irọ́ jọ̀ọ́mọ̀ yẹn máa padà tú bó bá wá jẹ́ pórí òdodo la fẹ́ kójọ lé tí a bá ń jà léde lórí òdodo tó bá padà di ọ̀la ọlọ́wọ́ bá máa padà ṣàánú wa torí òdodo tá à ń jà lé lórí ọkàn wa máa padà papọ̀ lórí òdodo òdodo ló lè kó wa jọ tó bá sọ pé àwọn mùsùlùmí abẹ́ kí gbogbo wa muslim brotherhood a lè rí ṣe jọmọ́ tí a bá ti dúró lórí òdodo torí pé ẹni tó ń ṣòdodo ṣóun ló máa sọ fún pé kó fòdodo kó wá tẹ̀lé rántí wọ́n gbé dání torí pé onírọ́ ohun tó máa sọ fún yín ni pé ẹ kákùjọ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ àwọn ànábì ànábì wàhálà tájọ́ ń fa ìdí pọ̀ jù wá jẹ́ kájọ sọ̀rọ̀ bá di ọdún tẹ́lẹ̀ yìí kájọ ọlọ́run títí wà na'budu ìlàhà kàsánà tó bá di ọdún tó ń bọ̀ káwá sí ọlọ́run tiẹ̀ ẹwà wọn kèfèrí pẹ̀lú ọgbọ́n ọgbọ́n jìbìtì wọn sọ fáànà bíi pé ọdún tèmi ọdún eléyìí jẹ́ ká sí ọlọ́run tiẹ̀ tó bá dọdún tó ń bọ̀ ká sí ọlọ́run tiwa wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú titi wọn torọ́ mọ̀ pé tó o bá ti bá wọn ṣe tà wọn kò ní padà kó mẹ́wọ̀n nígbà tí èèyàn kan bá lọ sáàrin wọn ti náà ti fi joyè ṣẹ́mẹ̀ bóyè yẹn lòun náà máa wo gbogbo gbà bí àwọn dẹ̀ fi mí joyè oyè báyìí ni wọ́n fi mí jẹ oyè báyìí ni àwọn oyè kabiti kabiti pàápàá jùlọ oyè pé àwọn èèyàn á máa rí public oyè pé tẹ bá ti rí àwọn èèyàn yẹn òun lẹ máa rí tágbé àti àdáni so ló fi jẹ́ pé orí òdodo la gbọ́dọ̀ dúró lé lórí ìgbà musa dé ó ní fàmà kọ́tù bàkàyà sàmìrì yìí ó ní rẹ̀ sámìrì yìí kí ni tó ṣẹlẹ̀ sí ẹ náà tó sọ àwọn èèyàn nù ó ní kọ́ọ̀lá bàṣọ́rù tùmọ̀ bí màlàmì yóò bí sí rubì ó lé mi ojú ti tèmi ó tóbi ju ti wọn lọ mo wá fi rí ohun táwọn ò rí mo rí orí pa màláìkà tó kọjá traces ibi tí màláìkà gbà kọjá mo rí mo wá bù báyìí ó wá fi síbi ara ògédèǹgbé màálù kéèyàn mú ògédéǹde gẹ́gẹ́ bíi màálù tí wọ́n fi igi káàpù jáde kí ló ń pè é eré kó wá da iyẹ̀pẹ̀ yẹn síbẹ̀ kí nǹkan yẹn wá máa gbéra sọ báyìí bíi pẹ́ẹ́mì wà lára àwọn èèyàn bá wò kọ́ rí májíìkì wọ́n bá wò pé ah eléyìí ìlàhùn ọlọ́run lélẹ́yìí náà ọlọ́run musa yẹn gan jìnnà ọlọ́run tá a fojú rí alọ́dọ̀ tí wọ́n is believing ohun tá a bá fojú rí la máa gbàgbọ́ wọ́n ti gbàgbọ́ wọ́n ti gbàgbé páwọn ò rí ọpọlọ àwọn rí ó ní ohun tí mo ṣe nìyẹn ó ní wàkàdálíka sáwà láti lè lọ bẹ́ẹ̀ ni mi ṣe ní ṣe nìyẹn mo dẹ̀ ṣe ibi tá a lọ nìyẹn ẹ̀ńtẹ́mi ẹ̀ bá ti kú ẹ̀mí ìyá kọ̀ máa pa láṣẹ aburú ni ohun tẹ́ni bá sì ti sọ fún láà ṣe kí ni òun láà máa ṣe kọ́nà ọba àlékè ọlá kó bá ṣẹ̀ṣẹ̀ àánú ẹnì kọ̀ọ̀kan wa wàásù kọ́lùbí àti sàlámà ìpìlẹ̀ ẹ̀mí òun ni pé ẹ̀mí máa ń mọ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal mu'mina idha adnaba dhanba nukitat nukutatun sauda fi qalbi ó ní ẹ̀rí tọ́mọ ìdí ènìyàn tó bá dẹ́ṣẹ̀ kan ọkàn yìí ọkàn tó funfun ni tó mọ́ wọ́n wá kán èdúdú kékeré kan báyìí wọ́n á kàn sínú ọkàn ẹ̀ nígbà tó bá ti dẹ́ṣẹ̀ ànábì ni sallallahu alaihi wa sallam idha taba wa takfara tó bá wá sọ tó ṣe táwọ́bà pé ah astagfurullah ó wá túbá ó tọrọ àforíjì ó ní ọlọ́ọ̀bá máa ní kọ́ mu kó ń bẹ̀ sọ́kùlà kọ́lùbù wọn á mú nǹkan ikú ń bẹ̀ wàyí lamiyatu zadat hatta ta'alu kọ́lùbàwò ó ní tí ò bá wá túbá níbi ẹ̀ṣẹ̀ yìí tó tún tún ṣe ó ní nǹkan dúdú yà wá borí ọkọ ẹ̀ àìtùkọ̀ sí ìhì wàtùkọ̀ sí ìhì nǹkan dúdú yà wá borí gbogbo ẹ̀mí yà wá dúdú ó ní ohun tí ànábi tọ́lọ̀ ọba ń sọ ní Kùránì nìyẹn pé kálá bal rọ́ọ̀nà àlàkùlùmíhìn màkánù yẹ̀sìbòn pé á èdìdí ó ti wà nínú ọkàn wọn látara nǹkan ṣe níṣẹ́ so ìyẹn ni nǹkan dúdú tí wọ́n kọ́ sí ẹ̀mí àwa padà di dúdú kọ́nà ọba àlekíọ́lá kó má ṣẹ̀ṣẹ̀ àánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà ọba kó là wá ń bẹ̀ o ohun tó wá jẹ́ èròǹgbà mùmí ni òun ni pé báwo lẹ̀mí bó ló ṣe máa rí maintain tẹ́mi yóò fi ní di ẹ̀mí burúkú wagọ́yà tó ṣe ìtọ́n ayọ̀dẹ̀láhù wàyọ̀fìdàláhù kọ́lbà ẹ̀ wá rí èròǹgbà èṣù òun náà ni bẹ́sù ṣe máa ba ẹ̀mí ẹ̀jẹ̀ bẹ́sù ṣe máa sọmọ ẹ̀dẹ́ ènìyàn nù wàyọ̀bọ̀ ìdúhù amọ̀rìndọ́sì rọ́bìhì bẹ́sù ṣe máa gbé jìnnà kúrò níbi ìyọnu ọlọ́wọ́ ọba ọlọ́run sì ti sọ fún wa pé èṣù tẹ́ rí yẹn ọ̀tá yín ni ẹ gbìyànjú ẹ sá fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó inna shaitan yajiri minal insani majira dam ó ní ẹ̀rí èṣù ó máa ibi tí vein tẹ́jẹ̀ fi máa ń rìn lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹn inú ẹ̀ náà ni èṣù fi máa ń rìn lára ọmọ ènìyàn so èṣù gbogbo ìgbà ló fẹ́ kó bá wa kọ́nà ọba àlékeọ́lá kó má ṣe ìṣàánú ẹnì wa wàyà ìdúnnú ìdáàtọ̀ Allah gbogbo ìgbà tọ́mọ ẹ̀dẹ́ yọba ti wá ṣe dáadáa ó máa ń ba èṣù nínú jẹ́ ni Muhammad sallallahu alayhi wa sallam ìdàkọ́rọ̀ abnu adam sajidatan adamu tó bá ń ka àlù Qur'an tó wá dé àwọn àyè tó jẹ́ bíi fifteen nínú Qur'an tó jẹ́ pé tẹ́ bá ti débẹ̀ ẹ̀ rí wọn kọ̀ fa ilà sábẹ́ àyà kan bẹ̀ báyìí ni wọ́n fa ilà sábẹ́ báyìí àwọn àyè yẹn a máa ń ṣe sùjúdù tá a bá kà débẹ̀ ni kódà tá a bá wà lórí irun a máa lọ sùjúdù àdúrà tá a sì máa ń ṣe ó wà ń bẹ̀ ànábì sallallahu alaihi wasallam onítọ́mọ ànábì adámọ̀ bá wa karú àyà yẹn tó wá lọ sí sùjúdù ó ní hazina shaitan ó ní inú èṣù abàjẹ́ wákọ́ọ̀lá ya awa ìlàkà á orí bú òun o ègbé òun o hazabnu adam ọmọ ànábì adamu lélẹ́yìí ó mìíràn bí sujud fasa ọlọ́run bá ní kó sujud ó sì sujud wá ó mìíràn tún bí sujud bí sájìdà lọ́jọ́ kìíní àná wọ́n pè mí náà láṣẹ ó ní wà áfúláhà wà nájà wà áfúláhà òun forí kanlẹ̀ ó sì là ó sì ṣoríire wa umirtu bi sajida wọ́n pa èmi náà láṣẹ fa abaitu mo kàn láti forí kanlẹ̀ wà khasirtu ó ní látara bẹ́ẹ̀ òun ṣorí ibu kọ́lọ́ máa jà ṣorí ibu inú èṣù máa ń bàjẹ́ gbogbo gbàtà bá ti ń ṣe tọ́lọ́ bá ṣe wà mọ́ṣáláṣí inú ti ń bì kọ́lọ́ bá ṣe ẹ̀jẹ̀ òbí inú ọlọ́run ní kóòlù mọ́tò bẹ̀kọ́ ìsìnkú ọlọ́run bá ní rí ànábì sọ fáwọn ọ̀tá ẹ̀pẹ́ ẹ̀ lọ bínú kú àwọn ọ̀tá tó jẹ́ pé tó o bá ti ń ṣe dáadáa inú máa ń bí wọn ọlọ́run nìkan lọ bínú kú nígbà tó o bá ti wọn jẹ́ ó kó bá wọn ó ní káwọn náà má lówó owó tó sì ní ọlọ́run ló ṣe fún ẹ kò ń ṣagbára kí wá lè yọ̀kọ́ wá fẹ́ máa bínú pé yọ̀kọ́ lówó ẹ̀ńtọ́ náà bá gbé sípò ọlọ́run ló gbé síbẹ̀ ṣé èèyàn dé dédé pò ní àwọn èèyàn náwó lórí pé kọ́ dépò wọn débẹ̀ ẹwọ election tó ṣe kọjá ẹlòmíì ló mọrú gbèsè tó ti wà báyìí àwọn ní onígbèsè wọ́n ti lé ẹlòmíì kiri inú àwọn olóṣèlú yẹn torí òun náà ta tán ni ẹlòmíì àmà ṣe pé fáwọn tó advise ẹ ní pé kó náà lọ ṣòṣèlú torí pé ẹ̀rá àwọn olóṣèlú yẹn gbà mí wọ́n máa ń tan ẹlòmíì pa ni táwọn ẹlòmíì bá fẹ́ kí business ẹlòmíì kó rinlẹ̀ láwọn business partner àbáwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣe business kan náà wọ́n wá fẹ́ kí business ti ẹ̀ kú wọ́n lè dọ́gbọ́n gbé àwọn kan dìde pé ẹ lọ advise ẹ kó lọ play bàbá àjẹ̀bù bàbá àjẹ̀bù politics torí ẹ tó pèlè bàbá àjẹ̀bù tẹ́tẹ́ yẹn bó ṣe máa ń pàdánù ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú bọ̀ náà ṣe máa ń pàdánù nìyẹn torí tẹ́tẹ́ kan náà ni àwa lọ fi gbogbo kọ́ńpìlẹ̀ lọ fi yáwó báńkì wọ́n á dẹ̀ máa fi lọ́kàn balẹ̀ ni pé bó tiẹ̀ dìbò ti wọlé a bá dìbò ń tòótọ́ ó tún wá dìbò jọmọ́ wọ́n ní bí ò dìbò á wọlé ṣùgbọ́n ṣe ó tún wá dìbò kò tún wá wọlé gbèsè sì ti kó lẹ̀ ó ti lọ fi gbogbo bísíǹsì yáwó wàhálà bá dé àwọn báńkì bá ń le káàkiri wọ́n bá lè àwọn èèyàn ti jẹ gbèsè lọ lẹ́ẹ̀fi rí páwọn díẹ̀ tí wọ́n bá wọlé nu wọn wọn àtàtọ́ ni tí wọ́n bá lé pírẹsidẹ́ǹsì èèyàn bíi seventy two wọ́n lé pírẹsidẹ́ǹsì èèyàn ẹyọkan wá wọlé kí lẹ fẹ́ káwọn seventy one tó kù ṣe gbogbo wọn ti lọ ti lọ yáwó báǹkì gbèsè ńlá ni kọ́nà kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wá mẹ́ ló fi jẹ́ a máa bínú ní ìgbà tí ọlọ́ọ̀bá bá ṣe dáadáa fún ẹ̀dá kọ́nà ọba kó bá ṣe là wá níbi aburú èṣù kọ́nà àánú sọ fún wa ń pè o sọ fún wa ọmọ ènìyàn nípa ọ̀rọ̀ pé ọ̀tá wa tó fojú wọn ni a gbọ́dọ̀ fún ya Adam nígbà tí èṣù fẹ́ sọ bàbá ńlá wa nù ọlọ́run ní èṣù sọ fún bàbá ńlá wa ó ní Adam aládùlùkà àlà shajaratil khulud ṣẹ̀bẹ̀ pé téèyàn bá fẹ́ pe ọmọ téèyàn fẹ́ fún yàn ní good advice Abdullahi sa Abdullahi sa Abdullahi sa etí ẹ mélòó méjì ẹ mélòó mo pè ẹ ẹ mẹ́ta ya Adam ó lilentiba. é lélẹ́ntì bá ọ̀nà tí èèyàn náà kà ẹni tó pè mí ó dàbí pé ọ̀rọ̀ gidi kan ló fẹ́ sọ ó tún sọ fún pé ìní lakum nasihun amin good adviser ni mo jẹ́ fún yín o mo rí kóore wà ń bẹ̀ ni mo jẹ́ fẹ́ sọ fún yín o hal adulluka ala shajaratil khulud ṣé kí n tó ẹ sí ojú ọ̀nà igi kan igi ìṣẹ̀mí oògùn àìkú gbẹtugbẹtu àìkú ni o ẹ̀yọ́nú ayé ogun ọwọ́ ogun àfẹ́ẹ̀rí tí gbogbo ọ̀nà bá dí báyìí wọn kàn ní rí ni àwọn nǹkan tí a tó ń sọ fún ádámọ̀ nìyẹn o igi lòun wá fẹ́ lò igi tọ́nà ni ó máa jẹ ohun tọ́nà bá ní a máa ṣe ibẹ̀ lè ṣùgbọ́n máa fẹ́ dúró dè wá fún ọlọ́run là pààyàn tí wọ́n bá lọ fẹ́ pa èèyàn kan léni èèyàn kan sọ̀rọ̀ kan fún mi láìpẹ́ yìí ó ní wọ́n fẹ́ pa alágbára kan torí pé wọ́n fẹ́ pa wọ́n sì lọ sí mi ní dárúkọ alágbára yẹn ó ní wọ́n sì lọ sínú ìlú kan níbi tí wọ́n ti rí àwọn alágbára tí wọ́n fẹ́ ṣe oògùn burúkú yìí fún wọn àlùjọ̀nù tí wọ́n sì fẹ́ lò ó sọ pé obìnrin àwọn ọmọ tí wọn ọmọkùnrin rí fọ́ọ̀tì lòún fẹ́ gbà wọ́n sì gbọ́dọ̀ da ẹ̀jẹ̀ gbogbo wọn sílẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ lù kọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì pa gbogbo àwọn èèyàn yìí tó tọ́ lẹ́yìn ìgbà tó ti wá pa ẹni ọlọ́run wá sọ pé kò kú mọ́ ni o pẹ̀lú gbogbo àwọn tó ti wéètì ọlọ́run tún ní kò ní kú ẹ wọlé ayé jọmọ àwọn ẹni sì ti sórí ibú wájú ọlọ́run ọba ṣàìtàn wo pé kí ni ádámọ̀ lè nífẹ̀ẹ́ sí jùlọ ó wo pé gbádùn ipò kò ní fẹ́ kú jẹ́ kí n sọ fún ẹ igi kan tó ṣe pé tó bá ti jẹ́ òní kú igi tọ́nà wa ni ọ máa jẹ yẹn gangan ni ibẹ̀ ló tọ́kẹ̀ sí ó ní yẹn kò tọ́ síbẹ̀ wà mólèkì ńlá yábìlà tó ẹ̀mẹ́ pé tó bá sọ pé ìyọ̀kan fẹ́ ṣògùn àìkú fún lórí òṣì tálíkà mélòó lẹ́rí tó máa ń wá ògùn àìkú kiri tálíkà mélòó kọ́ wa sọ pé ah, ó wá dọ́dọ̀ bàbá kan ó bú owó náà máa wà kọ́ lọ́ọ́ là ń bẹ̀ ó wá lọ́dọ̀ bàbá kan ti wá promise ẹ̀ pé ah kì í bá ti bàbá yẹn o ogun owó ló wà máa béèrè bàbá ah ẹ̀ lóògùn tajà ogun tajà ẹ̀yọ́nú tí n bá ti débi tí mo ti fẹ́ gba kọ́ńtíráàtì yẹn báyìí kọ́ má rò mí lẹ́jọ́ tí wọ́n á fi gbé fún mi ṣùgbọ́n kí ló lówó àmàwájọ mọ́ oògùn àìkú torí owó ti wà ó wá kú ló ti fẹ́ rí ẹ̀mí náà owó yìí oníwà mólèkè là kí n sì sọ fún ẹ ọba ọba ńlá palace tí ò ní parun láíláí babaláwa ádámù òun náà bá gbọ́ wá sí tíṣẹ́ ìtọ́ ń ṣe fún ló bá tẹ̀lé bọ́lá ọba ṣe bínú sí wọn nìyẹn o ọlọ́ọ̀ sọ fún wa ń bomi pé yáyọ ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ àdéhùn ọlọ́ọ̀bá tó ṣe fún yín òdodo ni o wàláyà húrọ̀ nákùnmù làyàtù dúnìyà wàláyà húrọ̀ nákùnmù láyìlì ọ̀rù ẹ má jẹ́ kí ilé ayé tàn yín jẹ o olùtọ́ni jẹ́ àgbà èṣù ẹ má jẹ́ ó tàn yín jẹ o inna shaytana lakum àdúwù èṣù tẹ́ rí yẹn ọ̀tá yín ni o wàtẹ̀kìdúwù àdúwà ẹ̀yin náà mú gẹ́gẹ́ bí ọ̀tá o ọlọ́ni ọ̀tá ẹni ọ̀tá tó ti mọ̀ tó wá ti wò pé ẹ eh, à ah, kò lè pa mí wàá sára fún ni wàá ṣọ́ra pẹ̀lú ẹ̀ ni ọlọ́run ní wa takhiduhu aduwa ẹ̀yin náà mú lọ́tà o innama yad'u hizbahu liyakunu min ashabi sa'ir àwọn tí wọ́n bá tẹ̀lé ṣù èròǹgbẹ̀ ní pọ́fẹ́sọ̀ wọn dọmọ náà tí ẹ ti bàjẹ́ ó fẹ́ wá àwọn kúnra ni o wàkọ́lá ṣe ìtọ́nu lámọ̀kúndì yàlámù kọ́nà má ṣe ìjẹ́ kémi àti yín wà nù wọn sápàdé bá ti jọ jókòó yìí káwa máa wúra wa lójú ká máa rántí òní twenty fourth of march two thousand and nineteen pé àá pàdé nu mọ́ṣáláṣí bá ṣe ń bí bàbá yẹn ṣe ń wò mí lọ kọ́ nìyẹn dákọ̀ wọ́n rẹ́rìn síra wa ká tún wá pàdé nú àlùjọ náà báyìí ká tún máa wúra wa báyìí nígbà tí ṣètò bá pe assembly tiẹ̀ tó pe àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn tí wọ́n gbọ́ tọ́ náà wọ́n bá lámọ̀kúrìyà lámọ̀rù nígbà tó lọ́ba ti dà wọ́n sínú náà àní inna Allaha wa'adakum wa'dal haqqa ọlọ́run ti promise yín náà àdéhùn ọlọ́run sì ní òdodo ni wa wa'adtukum èmi náà ti promise yín mo máa ń sọ fún yín pé kò sí ewu ẹnìṣó kò sí wàhálà ẹnìṣó kò sí tó máa ṣẹlẹ̀ kò sí dọ́nà mẹ́fì yín ṣe wa akhlaftukum ṣùgbọ́n mo ti jàǹbá yín lẹ́ni báyìí àfáà tó ní ẹ má wọrí ẹjọ́ sọ́nù rọ̀bọ̀dọ́nù tó bá ti dọjọ́ gbèndé àlìkìyámọ̀ màá sọ yí dàgbàdo màá kó yí sínú ẹnu bó ṣọ́ndrẹ́d mo bá tiẹ̀ kọ́kọ́ lè rí kónú yín màá wá kó yí wà lùjọ́ náà lọ nígbò bá dọjọ́ yẹn irú afa ìyá máa sọ fọwọ́ yẹn kópa akilaf tó kò mù á mo sọ fún yín lé ayé tòótọ́ o ṣùgbọ́n mo rò pé bó ṣe máa rí lálùkìyámọ̀ nìyẹn o yorùbá bá sọ pé bá ṣe ń ṣe láyé lọ́ ṣe ń ṣe lọ́rùn á ibo ló ti rí yẹn ó yàtọ̀ síra o ìdájọ́ ayé yàtọ̀ sí o ojúṣàájú wà láyé kò sí lọ́run wọ́n máa ń yí ìwé padà kóòtù ilé ayé o kìtáàbù mọ̀kùnúnù ibi ta kó ìwé iṣẹ́ yín sí kò sí ohun tó fẹ́ débẹ̀ kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá fẹ́ ká jìnà sí wa ni kọ́nà ọba kó là o. kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ́ dáadáa ọ̀tá wa lè ṣù a gbọ́dọ̀ mú lọ́tà a ti rí èròǹgbà mùmìnì pé mùmìnì a fẹ́ kí ọkàn ẹ mọ́ a fẹ́ kí ọkàn mọ́ kí ọkàn ẹ mọ́ kúrò níbi gbogbo àwọn àrùn àrùn oríṣiríṣi ti máa ń da ọkàn láàmú kọ́lọ̀ ọba kó mẹ́ṣẹ̀ là bẹ̀ tí ọkàn bá fẹ́ mọ́ ó gbọ́dọ̀ jẹ́ ọkàn tí ò sí àrùn bẹ̀ kó sì di ọkàn tí ò tí ì kú tí ọkàn bá tún wá kú jọmọ́ a sì lè jí o lóòótọ́ a lè jí òkú dìde ṣùgbọ́n ọkàn tó bá kú a sì lè jí ṣùgbọ́n ó lè láti jí ó lè láti jẹ́ kí ni ó lè láti jí ṣùgbọ́n tá a máa fi ń jí náà ní ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àti ẹ̀sìn ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tẹ̀mí bá wá ń ṣàìsàn bó ṣe jẹ́ pé gbogbo wa bá ṣe jókòó yìí kọ́ wa sọ pé talẹ́ni náà ló wa tó ní kọ́líbù sẹ́lìm tó ní kọ́líbù sẹ́lìm ọkàn tó mọ́kàn gá jọmọ́ ó ṣeé ṣe ká má rí o gbogbo wa máa bẹ lọ́hùn fún ni ṣùgbọ́n tó bá ní ọkàn tó ń ṣàìsàn dà tó bá ní èyí tọkàn yín ṣàìsàn ẹ nọwọ́ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ àkọ́kọ́ nọwọ́ torí mi náà mo ní àìsàn tó wà ní ọkàn tèmi náà tèmi náà wò kọ́nà má ṣe bá mi wò bó ṣe jẹ́ pé gbogbo wa náà kò sẹ́ni tí ò sí àìsàn kan nínú ọkàn ẹ̀ àìsàn yìí wá nígbà míì ẹ lè tírìtì ẹ̀ kó lọ kó má lọ tán bí ẹ tó wo màléríà ni tí ò lọ tán tó bá tún di lẹ́yìn oṣù mélòó kan màléríà yá tún wá torí pé kò tán lára ẹ̀ náà tẹ́lẹ̀ bó ní kálukú ṣe wá ń bá àwọn àrùn ọkàn yìí bá ṣe ń bá fà á nìyẹn o àwọn àrùn ọkàn yìí wá pọ̀ jọmọ́ ṣùgbọ́n àdárúkọ díẹ̀ fún wa àkọ́kọ́ nínú àrùn ọkàn àṣàkù òun náà ní iyèméjì iyèméjì yẹn burú gan kọ́lọ̀ máa fi dán wa wò wàhùwà sábàbò lè kófò kẹbàárẹ̀ tó jẹ́ kẹfìrì òun náà ní iyèméjì àfi láhi ṣàkóń fátìrù sàmáwá ti wà láàrùn ọlọ́run ní ọba tó dá sọ́mọ́ àti ilẹ̀ yẹn ṣé iyèméjì wà papọ̀ ló da yín òun òun dẹ̀ ló yẹ kẹ́ ẹ máa sìn bí o ṣe sí iyèméjì yẹn téèyàn bá ti máa ń jẹ tí máa ń ṣe iyèméjì kí wọ́n bá sọ fún kọ̀ọ̀kan ṣoṣo lọ́lọ́run á tún wá máa wò pé ah, bóun lọ́lọ́run ṣe fẹ́ jọkàn ah, ọ̀kan ni èmi ah, kò lè jẹ́ ọkàn o àwọn tó wà mú ṣí ń sìn ṣé ọlọ́run ẹyọkan ẹ náà la máa mójútó wọn àtàwátàwà ní ayọ̀bọ̀ ẹ̀mí ìyá máa ṣe iyèméjì a máa bí kéèyàn di kèfèrí a máa bí kéèyàn ṣẹbọ sọ́lọ́ nígbà tẹ́mi bá ti ń ṣe iyèméjì ọlọ́run lè ṣe àṣọ náà máa ṣe kí ní ìṣá àmì ìròpọ̀ náà lè ṣe eléyìí o ìṣòro eléyìí a ah! àdánwò yẹn pọ̀ wọ́n ti dè mọ́lẹ̀ ni o kódà wọ́n ta lọ́fà ni o ah mi rò pé lè má ṣe ṣe o àlùkòlóòtù kéèyàn máa jákọ̀ kú omi orí ọlọ́run ah ọlọ́run ò lè ṣe léyìí wàhálà eléyìí ti pọ̀ jù àfi ká tó àwọn bàbá lọ ó gbà kọ́ lọ́run ò lè ṣe nǹkan ó wá gbà pọ̀ bàbá ló lè ṣe bàbá tó jẹ́ pé kó tó dọ̀dọ̀ ọlọ́run lè ti mú kú omi ọlọ́run lè ti ajá máa ń rí àwọn oríṣiríṣi náà fi ń ṣeré ẹ̀ńtẹ́lómi gbé ẹ̀mí ẹ̀ sí lọ́wọ́ báyìí tó jẹ́ pé ló gbà kó gbé ẹ̀mí yẹn dání báyìí nígbà bá máa débẹ̀ wọ́n á ní ah! wọ́n ṣe sin bàbá lánà ni mọ̀nkánà ya àbùdù muhammada fa inna muhammada kọ̀dìmáàt nígbà táwọn ọbẹ̀ kú kí ni abubakar sọ fáwọn èèyàn rọ́dí aláàánú sallallahu alaihi ó lẹ́yìn tó bá ń sin muhammadu ànábì muhammadu ti kú wàmàyí kánà ya àbùdù Allah ẹni bá jẹ́ pé Allah fa inna Allah ọba ṣẹ̀mí lọ́lọ́wọ́ tí ò sì ní kú láíláí ọlọ́ọ̀bù kì í sùn báwa kan ṣe ń sùn níbi tá gbọ́ wá sí torí pé tọ́lọ́ bá bá sùn sọ́mọ́ àti ilẹ̀ àti jábọ̀ o ni samaa náà bá lòún o wala tọ́lọ́ ni tó bá lọ fílẹ̀ tó jábọ́ tálẹ́ni náà lẹ́yìn ọlọ́ọ̀ba tó fẹ́ gbá sọ́mọ̀ mú tí òfin ní jábọ́ kọ́lọ́ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ká gbọ́dọ̀ gbìyànjú ọlọ́ni ìnámàlì muminun ọlọ́ni ẹ̀rá wọn mumini alẹ́dínà àmọ́nù billahi wa rasuli àwọn làwọn tó gbọ́ náà gbọ́ tó gbòjíṣẹ́ gbọ́ tó mọ lámúyárí káàbù wọn sì kì í ṣe iyèméjì wọn kì í ṣe kíni wọn kì í ṣe iyèméjì nínú àrùn ọkọ̀ àṣà àwàjù òun náà ni tí a ń pè ní lọ́ọ̀tì adùn nǹkan adùn adùn wàhùwà sábàbù zina òun ló máa ń jẹ́ sábàbí ṣìnà ẹni tó ṣe ṣìnà adùn ló ń wá téèyàn bá jó ní ṣìnà tó mọ lára tó bá níyàwó mẹ́rin kò ní yé ṣìnà ṣe o kódà kò níyàwó mẹ́rin ẹ̀ẹ́mẹ́ lọ́lọ́run wí kò ń ṣe oníṣìnà lọ́lọ́run bá wí o torí tó ní ìṣìnà bá fẹ́ mẹ́wàá náà kò ní tẹ́ lọ́rùn torí pé ọ̀nà ṣìnà yẹn ni èṣù ti máa zàyánu ẹ̀ fún wàzáyánu láhùmù ṣe ìtọ́nu àmàlàhù ọlọ́ọ̀bá ní èṣù ti máa ṣe iṣẹ́ tó ń ṣe tó jẹ́ kí aburú yẹn lọ́ṣọ̀ fún wọn afaman zuhina lahu suwa amali faro awo hasana ọlọ́lẹ̀ rẹ tó jẹ́ pé kíni iṣẹ́ aburú tó ń ṣe yẹ wọ́n ti ṣe lọ́ṣọ̀ọ́ fún àwa máa rí gẹ́gẹ́ bíi dáadáa ló fi jẹ́ pé kẹ́mi tó bàjẹ́ ìwọ tó fẹ́ fẹ́yàwó jẹyọ kan lọ kó ya tètè fẹ́ kó tó di pé wà kó sínú ṣìnà torí téèyàn kan bá ti kó sí ṣìnà ìwọ obìnrin tó rí kọ́kọ́ ti fẹ́ máa rìnrìn ìrìn àṣẹ tètè pé pé bàbá alágbájá à ṣìnà ò dá o mi ni ẹ má fẹ́ yàwó lé mi o ṣùgbọ́n ṣìnà aburú wà ń bẹ o ìwọ obìnrin tí ọkọ ẹ fẹ́ fẹ́ yàwó kejì ọ̀nà ọba àlékí ọlá á jẹ́ kí á bá wa fún ẹ ní mọ́nì láti lè gbá láyè torí tí ò bá ṣe ń lé ó ṣeé ṣe kó ṣe ń ta o arákùnrin kan wà O koba rẹ̀ ó sì tún kóbá gbogbo ara lé ẹ̀ arákùnrin níyàwó mẹ́rin ṣùgbọ́n bó ṣe níyàwó mẹ́rin ó tún ṣe ṣìnà ó wá ń ṣe ṣìnà débi bíi pé ó padà kárùn ta àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin ó sì padà kó àrùn ìfún wọn àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin a pé mẹ́ta nu wọn ọkọ ilé ọkọ ẹ̀wọ̀n tí wàhálà tí ṣìnà máa ń dá kọ́ lọ́mọ ṣe làwọn ọtí mímu àwọn èèyàn rádùn bẹ́ẹ̀ ni o wọ́n lọ́tí máa ń korò ṣùgbọ́n lẹ́nu tí wọ́n bó ṣe ń korò yẹn náà ni wọ́n ṣe ń gbádùn ẹ̀ ẹ̀ tó mu sìgá nínú oòrùn lọ́sàn-án gan nígbà tẹ́yìn kọ̀m̀plẹ̀n kóoru mú òun abátú gba iná mú abátú máa jẹná pẹ̀lú ẹ̀ńkọ́ atú níbẹ̀ lòun ti rálàáfíà lòun ti ń rí adùn aburú adùn ara nìyẹn o aklu mọ́lì gẹ́ìrì ìmájí owó ẹlòmíì lọ́nà àìtọ́ ọ̀gá bíi iṣẹ́ tó jẹ́ pé two hundred and fifty thousand naira lòún gbà lóṣù àwọn ọmọọṣẹ́ tó ń gba thirty thousand abatúrò fifteen thousand kúrò lórí tàwọn mẹ́wàá á tún fi kún tiẹ̀ kí ló fà ọmọ àdùn pé káṣá máa lówó sí i ni o àwọn ọmọ ẹ̀wọ̀n ẹ̀dá sọ yìí ọmọ wọn lọ school five thousand ní patam oṣù mẹ́ta àtààbọ̀ wọ́n tún máa ń lé àwọn ọmọ ìwálé ni ọmọ tiẹ̀ sì lọ school tó jẹ́ pọ́ńsọ five hundred thousand lóṣù ó wá rí orí ó orí gbogbo àwọn yẹn àwọn ọmọ lọ́mọ kí ló fàájọ mọ́ adùn náà ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alikadibu kéèyàn máa parọ́ àwọn èèyàn máa ń rádùn ń bẹ pa àwọn tún máa ń lọ san owó rọ́ pípa tó bá ní one thousand laughter ẹ̀ẹ́dù rí pàwọn èèyàn á san owó kí sì ni wọ́n fẹ́ jókòó gbogbo àwọn tó ń ṣe laughter yẹn kí ló ń sọ irọ́ náà ni ó lè níbi tóun ti ń bọ̀ òun lè yàn kan ó ṣe gbá ó ṣe àwo gbogbo ẹ̀ torí kí ni káwọn èèyàn lè rẹ́rìn ni o a lè ṣe ìdá ìmá fáwọn èèyàn sí yẹyẹ a ó rí ara lé yìí ló ń bọ̀ yẹn ìyáálé ọkọ lọ́dọ̀ àwọn obìnrin àwọn ìyá wa nígbà tí ó bá ti jẹ́ pé wọ́n wà lé látàárọ̀ náà ni àwọn ọmọ ti lọ skul wọ́n ti tọ́jú wọn tán wọ́n sì ti wo Africa Magic wọ́n ti wo dáadáa nígbà tí yẹn bá sùn àbí nẹ́pà mú lọ lọ ibi bá tún wá jókòó sí wọn á ní àhẹ́rí àti ẹ̀mọ́ tó ṣe lẹ́sẹ̀ àti ẹ̀mọ́ tó ṣe ọrùn ẹ̀ àmọ́ tó ṣe díẹ̀ àmọ́ tó ṣe gbá àmọ́ tó ṣe àwo wọ́n ti ṣe ń sọ yẹn wọ́n á máa fi pass time àsìkò á máa lọ inú wa máa dùn wọ́n á máa rẹ́rìn adùn tán rí ń bẹ̀ náà ni o kọ́lọ́ máa ṣẹ̀ làwa ń bẹ̀ ọlọ́run ni wà khalafa min ba'dihim ọlọ́run nígbà táwọn ànábì ọlọ́run bá lọ tán àwọn kan wá dé lẹ́yìn wọn khalfun ada'u sọ̀dà wọ́n ní àwọn tá à ń sọ yìí wọn kì í kírun tiwọn àsìkò oorun wọ́n máa fi ń gbádùn ni wàtábàrù shahawat ọlọ́run nǹkan tó dùn tó dùn yìí làwọn aṣáájókòó tì fasawfa yalqawna ghayya ọlọ́run ni wọ́n á wọ̀nà kọ́nà má ṣe ẹ̀ kọ́ wa níbi iná. nínú àwọn àìsàn tó máa ń jẹ́ wípé torí pé ṣìnà tá à ń sọ yẹn kò kì í ṣe àìsàn symptom ni àpèjúwe pé àrùn bẹ́nu ọkàn òun ni ṣìnà àrùn ṣáwà kéèyàn má lè control lọ́ọ̀tì ẹ̀ olóńbí nínú àwọn àìsàn tó jẹ́ pé àwa máa rí àwọn oríṣiríṣi nǹkan tá a máa bí àṣubuhàtù ìmá ìmá nírújú kéèyàn máa nírújú kí nǹkan máa dàrú mọ́ lójú wàhùwà sábàbù lè rí dà nínú tí yẹn máa ń fà ó lè fa pé kí gbogbo nǹkan kan tiẹ̀ dàrú kó ní àti ah, ẹ̀ mọ́bi tí Islam igan kọjú sí táwọn àfa kan bá fẹ́ sọ wọ́n sọ pé hé táwọn míì bá tún dé wọ́n tún sọ pé bí gbogbo ẹ̀ wá dàrú mọ́ lójú míì tí àti ẹ̀ ṣe kankan mọ́ jàre àti ẹ̀sí ìrújú ló bí òjò mọ́ wà ní fàk káwọn èèyàn bẹ̀rẹ̀ sí wo pé àti ẹ̀wọ̀n ìta máa ṣe jarí ṣáàjẹ́ ká jẹ́ ńlẹ̀ orò ká tún jẹ́ ńlẹ̀ ogún ìyẹn ni mùnáfìkì ohun tó máa ń bi náà ni kí nǹkan ti dàrú mọ́yàn lójú wàríyá káwọn èèyàn máa ṣe nǹkan láti máa ṣe ní àṣehàn nínú àwọn àìsàn ìtìbáru ìmàtẹ̀lẹ́fẹ̀ẹ́nu ìmá tẹ̀lé fẹ́nu àìsàn náà ni ó wà hùwà sábàbù lè dídàì nínú tí yẹn máa wá bí òun náà ni kéèyàn máa ṣàdádálẹ̀ tó bá ní à but ànábì ò ní ká ṣe bẹ́ẹ̀ a ní a ṣe ànábì ò ní a ṣe bẹ́ẹ̀ ṣé gbogbo nǹkan ni ànábì sọ fún wa bá ṣe máa ṣe ni nígbà yí ànábì sallallahu alaihi wasallam ṣé nẹ́pà wà ń gbà yẹn ṣé nẹ́pà wà nígbà yí ànábì sallallahu alaihi wasallam nígbà yí ànábì sallallahu alaihi wasallam ṣé àwọn èèyàn máa ń gun ọmọ jeep ṣèbẹ́ ṣe ló ń gùn ẹ wá sọ pé ẹ nọ́fìlà kan ká má ṣe nọ́fìlà kan ká má ṣe gbá kan kí ló bí jọmọ ìmá tẹ̀lé fẹ̀ẹ́nu náà ni o kọ́nà ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa wà á dá mu kọ́ bó lè hakọ̀ kéèyàn gbọ́ òdodo báyìí kó rí kó dodo ni kó wá òkè mi dẹ̀ ní tẹ̀lé ìfẹ́nu náà ló máa ń bí o ìfẹ́nu ló máa ń bí o kọlọ́ọ̀bá kó má ṣe ìlà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bá sọ fún ànábì sallallahu alaihi wasallam Qur'an ó ń dojú ọ̀rọ̀ fún ànábì Dawud ó ní ya Dawud ọlọ́run ní rẹ̀ Dawud inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi bil haqq ọlọ́run ní rẹ̀ ànábì Dawuda àti ṣe ẹ́ láṣojú láàrin àwọn ènìyàn kó wá máa dájọ́ láàrin wọn pẹ̀lú òdodo wala tattabi'il hawa kó sì má máa tẹ̀lé fẹ́nu fayadilluka an sabilillah tó o bá ti lọ tẹ̀lé fẹ́nu ìfẹ́nu máa gbé ẹ kúrò lójú ọ̀nà Ọlọ́run Ọba àwọn tí wọ́n sì máa ń kúrò lójú ọ̀nà Ọlọ́run ọlá láhùmá àdáàbò ṣẹ̀díd ó ní ìyẹn lẹ́tẹ̀ lérò a máa bẹ fún wọn bí nọ́ọ̀sù yà ọmọ ìṣàb torí pọ́n ti gbàgbé pé ọjọ́ kan ń bọ̀ táwọn ń bọ̀ wá rojọ́ ní iwájú ọlọ́wọ́n ọba nínú àwọn àrùn tí máa ń bẹnu ọkàn àlìkébòrò òun náà ni ìmá gbéraga wàhùwà sábàbù lè àdàbù kọ̀wé ìlhàkọ̀ kéèyàn bá ti di ẹni tí máa ń gbéraga a bí kéèyàn máa gbòdodo wàlẹ̀ rọ́jò a bí kéèyàn jọrẹ̀ lójú wànádà fìràhùn ọlọ́ni ẹran tí ń gbà sí fìràhùn tó ga pa tó gapá wájú àwọn ọ̀yọ́ ẹ̀ ó ní ẹ bá wá pódíọ̀m mo fẹ́ ṣe wá sí fáwọn èèyàn kí ni wá sí tó fẹ́ ṣe kọ̀ọ̀là yà kọ́ọ̀m fi kọ́ọ̀ mi yá kọ́ọ̀ ẹ̀yìn èèyàn mi aláìsàlì múlùkù hadhihi misr aláìsàlì múlùkù misrọ̀ ó ní gbogbo ìlú yìí ṣé èmi kọ́ lọ́ọ́ bá bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ mi lọ́ọ́ bá àgbáyé wàhádìí tó líǹkì ayé mọ́ra wọn yìí ṣèbémi náà ni mo ní apá mi ló wà afala tubosiru ẹ ríran ní kẹ wo tọ́lọ ẹ wo ohun tí mo ní kò gbà kọ́lọ́ ló ṣe fóun kò gbà kọ́lọ́ ló ṣe fóun ó wá bẹ̀rẹ̀ sí máa fi Musa ṣe yẹ̀yẹ́ kí ló dé kí wá jẹ́ pànábì ló pe rẹ̀ ń tòótọ́ kí ló dé tí ò ní góòdù kò ní gbáko láwo àwùjá àmàlùmọ̀ láìka tí mo kò tẹ̀rì ní àbíkọ́ ọ̀mà láìka kí wọ́n tiẹ̀ máa ṣe ọ̀ṣọ́ fún un tó bá jẹ́ pé tòótọ́ sọ́mọ̀ ló ti gbaṣẹ́ wá kó wá láwọn màláìka àwọn bọ́dí ga ìbí ẹ̀ kó jẹ́ màláìka kó kárì fàtàkọ́fà kọ́ ọmọ òhun fàtọ̀ọ̀hún ọlọ́run níbi ìbí ẹ̀ fìràhùn bó ṣe istikfaf kéèyàn fi làákàyà àwọn èèyàn ṣeré bó ṣe fi làákàyà àwọn èèyàn ṣeré nìyẹn o àwọn náà dẹ̀ ṣe kí ni innahum kanu qawman fasikin fata'u àwọn náà tẹ̀lé nígbà tó ní làákàyè kọ́ lọ́ máa ṣẹlẹ̀ nìkọ̀ọ̀kan wa ń bẹ̀ eléyìí náà jẹ́ nínú àwọn àìsàn nínú àìsàn tẹ́ ẹ máa rí inú ọkàn alhasad òun náà ní kẹta a sì máa jẹ́ sábàbí lil qatil béèyàn kan bá ṣe kéta ara wọn àmàbí kan para wọn ẹ wọ́n máa nọ́bí Adam kọ́bìlì tó pa Habil kéta ni ó ṣe kéta a ṣé o ló máa wá fẹ́ yàwó tó fún àyíbá yẹn kó bá bínú torí ẹ̀ pa wà ṣàhádà tó zò káwọn èèyàn máa jẹ́rìí èké wàlẹ̀ ká máa dáadáa parọ́ máwọn èèyàn torí pa ń bínú ẹ̀ ni màá dẹ̀ bá tiẹ̀ jẹ́ màá rojọ́ ọmọ lẹ́sẹ̀ ọ̀nà àdọ́bí ti sọ fún wa là hásàdà ilà fitna tẹ́ẹ̀nì tó bá tiẹ̀ fẹ́ ṣe kété èèyàn kọ́ náà ń ṣe nǹkan fún yàn ó wá wò pé ah ó dẹ̀ yẹ kémi náà nírú nǹkan báyìí ó gbọ́dọ̀ ṣe àyàfi nǹkan méjì rọ́júlọ àtàwùlọ́wọ̀ ìlímàn ẹni tó ń fún nímọ̀ àtàwùlọ́wọ̀ kùránà ẹni tó kùrán tó wà lórí orí afa yẹn kókò tiẹ̀ fò kúrò lórí ẹ̀ kókò tiẹ̀ jí láàárọ̀ báyìí kọ́ ní afa ó yá ẹbọ síwájú gẹ́gẹ́ bí mọ́m kó àlìámúdù àlìámúdù kó wá ka àlìámúdù gan kínú ti amadu hẹ́ẹ̀ ní ìsìn ti arrive kọ́ wá ní afa wa a ta ló ma wá kírun báyìí kó náà ẹ̀jẹ̀ ń kì í ẹ̀yẹ́ ò mọ kéwù ta sọ fún yín bẹ́ẹ̀ ló bá bọ́ sí ìdí mímbàrí kírù yẹn wá máa ń wùyàn eléyìí ò ṣe nǹkan tó dáa wà á máa ronú pé ah rọ́jùlọ àtàwùlá ọmọ ọ̀làdì ẹni tó lọ fún ní owó tó pọ̀ báyìí bàbá àdínì chairman tó bá ti sọ pé fẹ́ náwó kan mọ́ṣáláṣí báyìí bó ṣe máa ń wù ní wípé káwọn èèyàn tiẹ̀ tó gbọ́ kọ́kọ́ rí wọ́n ti gbé jẹnẹrétọ̀ ńlá yẹn wá ni ah, ìmọ̀ọ́mọ̀ ẹ má ṣe announce ẹ kàn sọ pé ẹrú ọlọ́wọ́ ẹrú ọlọ́wọ́ èèyàn náà wá ń jó wúru ẹni yẹn pé á ah, àlèmi náà fẹ́ máa ṣe dáadáa ẹ wọ Abubakar àti Umar radiyallahu anhuma tí Abubakar bá ti ń ṣe dáadáa báyìí Umar náà máa lé pé kóun náà ṣerú ẹ̀ ṣùgbọ́n náà àjùlọ náà wọn bá tó bá máa débì kan báyìí á tún ti bọ́wọ́ Abubakar mẹ́ á tún competition tó yẹ ká máa ṣe nìyẹn ìyẹn ò jẹ́ kí Umar náà lè dúró ṣùgbọ́n gbà táwọn káàbá tiẹ̀ rẹ tó tiẹ̀ lè jí àwa ọ̀pù pé iṣẹ́ dáadáa sáré ìyọ̀kan wájú oníkálukú náà máa ṣe kí ni a sùn kalẹ̀ ni o kọ́ ọba àlekè ọlá kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tá a bá sì ṣe kéta a máa jẹ́ sábàbí ká máa ṣe ká máa bínú ara wa ká sì máa para wa kọ́ ọba kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kéta náà ni ìbílí túnṣe o fún baba wa Adam tó fi di wípé ó ń gbógun tì í wàlíkè yẹkùn kọ́lìbù àwòkọ́lìbì sẹ́líìmọ̀ kí ẹ̀mí ẹ̀mí àti yín kó lè jẹ́ mi mímọ́ a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tó ń bọ̀ ìjọ mọ́ kọ́nà kó bá ṣe fún wa ní ẹ̀mí tó mọ́ àkọ́kọ́ mbẹ̀ tẹ́kíyàtù alikọ́lì a gbọ́dọ̀ fún ẹ̀mí wa mọ́ ṣé pẹ̀lú kọ̀ǹkọ̀ àtọ́ṣe rárá o pẹ̀lú kọ̀ǹkọ̀ àtọ́ṣe kọ́ o pẹ̀lú zikirullah ìrántí ọlọ́run wàlú Qur'an ìdí tọ́nà bá fi gbé àwọn ànábì ọlọ́run bá dìde kọ́ bá lè fún ẹ̀mí wa mọ́ ni ọlọ́run ni huwa lẹ́dí bá àtàfilẹ̀ omi yìí náà rọ̀ṣúlẹ̀ ọlọ́run ni ọlọ́run ọba yìí ló gbé dìde òjíṣẹ́ kan láàrin àwọn ìjọ kan ni àwọn lárúbáwá wọn ò mọ́kọ wọn ò mọ́kà ṣùgbọ́n ó ní mímọ̀ ni wọn o àwọn máa ń hàn nǹkan sórí ni wọ́n máa ń ṣe kí ni jọmọ́ wọ́n máa ń hàn nǹkan sórí ni káti hàn nǹkan sórí láwọn agbègbè kan ó máa ń dájú ká kọ́ọ́lẹ̀ lọ àwọn agbègbè míì sì ni ó máa ń da ká kọ́ọ́lẹ̀ ṣùgbọ́n ètò dájú kéèyàn hàn nǹkan sórí kò kọ́ sílẹ̀ ìyẹn ló ti ṣẹlẹ̀ láfíríkà wa mi wọ́n ní tí ẹ bá róní mímọ̀ kan tó bá ti kú láfíríkà láìbírì kan ló ti kú yẹn torí ará áfíríkà ò kì í kọ ìmọ̀ sílẹ̀ kódà àtúnfi ń ọjọ́ tó bá ti kú báyìí ó gbé gbogbo ẹ̀ lọ ni. so ọlọ́run bá lóun gbé òjíṣẹ́ dìde kí ni iṣẹ́ iṣẹ́ òjíṣẹ́ yìí huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayati ọlọ́run ni kó lè máa ka áyà ọlọ́run ọba sí wọn létí wáyúdá kíhì látara àyà tó bá kà sí wọn létí kó wá máa fi fọ ẹ̀mí wọn mọ́ wàyò àlèmọ̀hómọ̀lì kìtàbà wà lẹ́hìkìmọ̀ tẹ́mi bá ti wá mọ́ kó wá máa kọ́ wọn ní tíra ọ̀rọ̀ lọ́hùn àti sunna àlèhìkìmọ̀ kó máa kọ́ wọn ọgbọ́n òun náà ní sunna tí ẹ̀mí ò bá mọ́ ìmọ̀ ò ní wọ ara ọlọ́run ní wattaqullah ẹ̀páyọ̀ ọlọ́run wa yu'allimukumullah ọlọ́run bá máa fi mọ̀ mọ̀ yín téèyàn bá páyọ̀ ọlọ́run tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yóò ní rọrùn á máa nira béèyàn bá páyọ̀ ọlọ́run bá tó bá ń ṣiṣẹ́ owó kò ní jọra wọn á máa dààmú àyàfẹ́ tọ́nà bá kọ̀ fẹ́ fi dánwò sanastadrijuhum min haythu la ya'lamun ẹlì rẹ lómi kò ní owó ṣùgbọ́n tó bá ní ìyẹn ni òní jí ó tètè padà torí àdánwò ni ọlọ́run máa ń fi túyàn ṣe ni tádánwò bá dé èèyàn náà sáré wo rẹ̀ á rìváìsà rẹ̀ pé á ah, ó dàbí pé nǹkan báyìí ni mò ń ṣe tẹ́lẹ̀ tí mi ń ṣe mọ́ nǹkan báyìí ló yẹ kí n máa ṣe tí mi ń ṣe so ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ ní ṣókí tí a máa fi mójútó ẹ̀mí wa tẹ́síkìyàtú anaf káfọ ẹ̀mí wa mọ́ ẹlẹ́ẹ̀kejì tìláwàtìlù Qur'an min ahami ìlàjìlù kòló nínú àwọn nǹkan tó ṣe pàtàkì jùlọ ká máa fi fún ẹ̀mí wa mọ́ òun náà ní ká máa ka alukur'ani kerim máa tàdábòrò pẹ̀lú pé ká máa ronú sí pẹ̀lú pé ká máa ronú sí ọlọ́run ní kọ́dé afúláhà man zakaha wa kọ́dé kọ́ba man dasaha ọlọ́run ló ti ṣe oríire ẹni tó bá fún ẹ̀mí ẹ̀ mọ́ ó sì ti ṣe orí ibú ẹni tó bá ba ẹ̀mí ẹ̀ jẹ́ tàdábòrò alukur'ani ọlọ́run ní afala yatadabbaruna alukur'ani ọlọ́run ní sí àwọn èèyàn kí ló dé tí wọn kì í ronú sí Qur'an walau kana min indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira tó bá jẹ́ pọ́dọ̀ ẹlòmíì ni Qur'an ti wá tó yàtọ̀ sọ́dọ̀ lọ́hùn wọn ò bá ti rí tá a máa forí gbára wọn ṣùgbọ́n tẹ bá wọnú Qur'an àwọn èèyàn gbìyànjú títí pàtí ẹ̀fẹ́ wà tó máa tako ara wọn ń bẹ̀ wọn ò rí àyà kan báyìí èyí tí ò bá yé wọn tó bá tún fà jáde pé ẹ bẹ èbí Qur'an sọ hẹ́ńbí ó tún wá sọ bíńbí nígbà táwọn àfa bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ fún wọn báyà ní àkótakóra wọn ìwọ ní òye fasalu ahla zikir in kuntum la ta'lamun ọlọ́run tẹ́ ẹ̀ bá nímọ̀ pẹ̀ ẹ lọ́ọ́ bá wọn tó mọ̀ kí wọ́n ṣàlàyé ẹ̀ fún yín ọlọ́run ní bòmí àmà alákùnrin obìnrin ṣé èdìdí ti di ọkàn wọn ni ni wọ́n fi ń ronú sí ọ̀rọ̀ lọ́wọ́ ọba so tá a bá fẹ́ kí ẹ̀mí wa mọ́ nínú tó ṣe pàtàkì tá a máa mójútó òun náà ni kí a máa ka alukur'an ọlọ́run ní inna bi khalqi samawati wal ard níbi dídá sọ́mọ́ àtilẹ̀ wàkìláfi lẹ́lì wa nahar àti níbi ìmáyípadà ọ̀sán àti òru la ayatin li ulil albab ọlọ́run ní àmì wa mẹ́o fáwọn tí wọ́n bá jẹ́ olóye alladhina yadhkuruna Allaha qiyaman àwọn ẹni tó jẹ́ pé tán bá wà lórí ìdúró wọ́n máa ń rántí ọlọ́run wà kọ̀ọ̀dàn tí wọ́n bá tún wà lórí ìjókòó wọ́n máa ń rántí ọlọ́run ọba wà ala junubihim tó bá tún fẹ́ gbẹ́lélẹ̀ wọ́n á máa rántí ọlọ́run ọba wà yatafakkarun wọ́n wá máa ronú wọ́n á máa ṣe fíkìrì fi khalqi samawati wal ard wọ́n á máa wo sọ́mọ̀ bó ṣe tóbi tó wọ́n á máa wo ilẹ̀ bó ṣe wà pẹ́rẹsẹ́ tí wọ́n bá wá ronú tó ronú pọ́nọ́ ohun tí a máa jáde rìsọ́ọ̀tì tó máa mú jáde ni pé Rabbana á olúwa o máa khalaqta hadha batila ó dáwọ̀ nǹkan yìí lásán subhana mímọ́ ni fún ọlọ́wọ́n ọba wákìnà àzàbànà làwa kúrò ń bí iná so ìmáṣe àtàfàkùrù agbọ́dọ̀ máa ronú nípa Qur'an nínú àwọn nǹkan tó máa làwa tó máa sì ràn wá lọ́wọ́ kẹ́mi wá lè zikirullahi ta'ala òun náà ni ká máa rántí ọlọ́wọ́n ọba anabi sallallahu alayhi wa sallam ó ní masalu lẹ́dí yakuru rọ́bàhù wà lẹ́dí la yakuru rọ́bàhù masalu lahayi wà lè mayi anabi sallallahu alayhi wa sallam ó ní àpèjúwe ẹni tí máa rántí ọlọ́wọ́n bá rẹ̀ àti ẹni tí ò kì í rántí ọlọ́wọ́n bá rẹ̀ ó ló dà gẹ́gẹ́ bí àpèjúwe ni ẹni tó rántí ọlọ́wọ́ òun lálàyé ọlọ́ni wátìlú ma òhíyà ilayka minal kitab wa aqimi sọ̀dá ọlọ́run pa ànábì láṣẹ sallallahu alaihi wasallam pé máa ka síra ta sọ̀kalẹ̀ fún ẹ kó o sì máa kírun kó o máa kírun torí pé ìrun inna salata tanha 'anil fahsha'i wal munkar ìrun máa ń gbọ̀n ìwà àbàjẹ́ kúrò lára ni wa la dhikrullahi akbar ìrántí ọlọ́ọ̀bá sí ló ṣe kí ni òun ló ga jù ọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́ọ̀bá nímọ̀ nípa gbogbo ń tẹ̀ ṣe níṣẹ́ nínú àwọn nǹkan tó máa ràn wá lọ́wọ́ láti lè fún ẹ̀mí wa mọ́ suhbatu salihin ìmàbẹ pẹ̀lú àwọn èèyàn rere almaru ma'a man ahabba yawm al-qiyamah ànábì lọ́mọ ẹ̀dẹ́ nìyàn sallallahu alaihi wasallam a máa bẹ pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí jọ́gbéde àlìkìyàmọ̀ tó bá jẹ́ kí bàbá àmọ́mù ló nífẹ̀ẹ́ sí ìwọ àti wọ́n jọ máa wà ìwọ tó nífẹ̀ẹ́ bàbá làzánì ẹjọ́ wa jọ́ gbẹ̀mí àdìkìyàmọ̀ ni o ìwọ tó jẹ́ pé forí fọ́gò yọ̀bẹ́ yàda lónífẹ̀ẹ́ sí tó bá dọjọ́ gbẹ̀mí àdìkìyàmọ̀ sáfù kan náà lè máa wà o ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá máa ń kírun ẹ̀ dáadáa nígbà tó wà lé ayé ó nírú ẹni bẹ́ẹ̀ tó bá di ọjọ́ gbẹ̀mí àdìkìyàmọ̀ ìrun á máa jẹ́ ìmọ́lẹ̀ fún á sì máa jẹ́ ẹ̀rí gbé fún ẹ̀rí gbérú ẹni bẹ́ẹ̀ ó ní ẹni tó bá wá jẹ́ pé kí ni kò kí ń kírun tiẹ̀ bó ṣe yẹ kó kí ó nírú ẹni bẹ́ẹ̀ lamtakun lahunu rọd ọ ò ní ṣe irun ò ní fún kò sì ní jẹ́rìí fún ó wá ní tó bá dọjọ́ gbèlè àlìkíyàmọ̀ kánà máa fìràwọ̀ irú ẹni bí a wa Harun wa Qarun a máa bẹ pẹ̀lú Qarun àti Haman a máa bẹ pẹ̀lú Haman àwọn afa sọ pé ẹni tó bá jẹ́ pé èèyàn tó jẹ́ ọba àbó jẹ́ president látara ipò ńlá tó ní kò jẹ́ kó máa rántí ọlọ́run irú àwọn ẹni báyìí sáfù fìràhùn ni wọ́n jọ wà òun ló máa lídìí wọ́n jọ gbé di àlìkìyàmọ̀ àwọn èèyàn tó bá jẹ́ pé ní tiwọn ministry post ni wọ́n ni wọ́n dì mú Minister, ni kọmíṣánná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ni ò jẹ́ kó ń ráyè tán náà ọba àwọn máa bẹ pẹ̀lú hámánà tó bá dọjọ́ gbèǹdé àlìkìyàmọ̀ àwọn tó jẹ́ olówó àwọn tí wọ́n ń tajà ọjà ni ó ń tà lọ́wọ́ náà fi pẹ̀rún ní òráyè ti irun tó fi ń so àlásàrì pọ̀ mọ́ súrì irú ẹni bẹ́ẹ̀ ànábì ni wọ́n máa bẹ pẹ̀lú kọ̀ọ̀rùn torí pé kọ̀ọ̀rùn bàbá olówó ni owó ìní òjò ráyè títí ọlọ́wọ́ bá àlekè ọlá bákan náà ànábì sallallahu alaihi wasallam ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn ma máa kọ́lí ilé ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa bẹ pẹ̀lú ọ̀rí ayọ̀ ẹ̀ fàlíyànzoro ahadukum man yuqalil ẹ wo oyè síra yín tàlẹ́ǹtì ẹ̀ ń mú bákan náà nu tó máa jẹ́ kí ẹ̀mí wá mọ́ ìṣèkọ́lù kọ́lù bíbí mọ̀ yá ń ká gbìyànjú láti jẹ́ pé kí ẹ̀mí wa ká kó ajẹ́ kó wà occupy kẹ́mi wa máa wà less busy nígbà kan gbogbo ìgbà kó máa wà lẹ́nu iṣẹ́ pẹ̀lú iṣẹ́ olóore ìmáràn tí ọlọ́wọ́n ba lẹ́yìn alqalba alfarikha máa ń amalè lè ṣe ìtọ́n ẹ̀rí pọ́n máa ń sọ̀rọ̀ wípé idle mind is devil's workshop ẹ eh? béèyàn bá fi ọkọ ẹlẹ tí ò sí nǹkan kan bẹ ṣètò akọrọra jókòó mbẹ ni akọ fúláàtì síbẹ̀ rúmà ń palọ àwa máa kó àwọn ọmọ ẹ wá pé àyè wa ń bí ẹ máa bọ̀ ní inú nǹkan tá a túrọ̀ wá lọ́wọ́ àtàwùbàtù nàṣúhà ká máa túbá ní gbogbo ìgbà ká máa túbá eléyìí náà ọlọ́ọ̀bá ní wàá túbú ila Allah ya ayyuhal mu'minun واتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون أو ترحمون لعلكم ترحمون ọlọ́run bá ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin onígbàgbọ́ òdodo gbogbo yín pátápátá ẹ̀túbà lọ sọ́dọ̀ lọ́wọ́ kẹlẹ̀ jẹta máa rí ìkẹ́ ànábì ní ata ibùmínà dam ó ní ẹni tó bá máa ń túbà kó ń bí ẹ̀ṣẹ̀ káma la dambala ó dà gẹ́gẹ́ bí ẹni tí ò dẹ́ṣẹ̀ ni o ọlọ́run bá máa forí jì muraqabatu nafs wa muhasabatu agbọ́dọ̀ máa ṣọ́ ẹ̀mí wa ní gbogbo ìgbà ká máa ṣọ́ ẹ̀mí wa bó bó ni ó ṣe ń lọ sí a máa mọ́nítù ẹ̀mí wa a sì máa ronú nípa ohun tí a máa bá pàdé wájú ọlọ́run Umar radiyallahu anhu ó ní hasibu anfusakum qabla an tuhasabu ó ní ẹ ṣe òṣùwọ̀n ẹ̀mí yín ṣáájú kan tó wá ṣe ṣirú ẹ̀ ní ọjọ́ gbèǹde àlìkìyàmọ́ alọ́gbọ́dọ̀ lọ́mọ anallaha yarana kámọ̀ ẹ̀kọ́ náà bá ó rí wa wàyàsímáàna wàyàsímáàna gbogbo ń tà ń sọ lórí wàyàlámà sírọ̀nà ó sì mọ̀ alayhi wa sallam fatawakkal ala al-aziz rahim ọlọ́run ní gbára lé ọlọ́run ọba al-aziz ọba bíi ọba alágbára ọba oníkẹ́ alladhi yaraka hina taqum ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo ṣe ń lọ bó ṣe ń bọ̀ o gbogbo ẹ̀ lórí wa taqallubaka fi sajidin gbogbo bó ṣe ń forí kanlẹ̀ lórí irun òun náà lọ́lọ́ ọba rí innahu huwa sami'ul alim ọba ọba tó ń gbọ́rọ̀ ni o gbogbo tó ń sọ pátápátá ló ń gbọ́ ó sì rí gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ bá wà ní ọkàn wa jọmọ́ àjẹkì ọkàn wa mọ́ nínú àwọn nǹkan tó máa jẹ́ kọ́kàn wa mọ́ asọ́ọ̀mù ká máa gbàwẹ̀ gbogbo gbà rọmọdán tó ń bọ̀ lọ́nà kọlọ́njú obẹ́ni kọ̀ọ̀kan wa láyé ànábì ní asọ́ọ̀mù júnà ó ní ṣe rí àwẹ̀ yẹn gàgá ni o ti máa ń dáàbò bò yàn kúrò níbi aburú gọ́dù ló bá sọ̀rọ̀ nínú tárọ̀ wa lọ́wọ́ ká máa ṣe kí ni ká máa rẹ ojú wa ńlẹ̀ nígbà tó náà bá ń sọ fún wa pé ká rẹ ojú wa ńlẹ̀ ó ní zálìkà azka lakum ó lélẹ́yìí ó jẹ́ tó máa jẹ́ tẹ́síkíyà fún yín wàá tó hàm ohun tó sì mọ́ ni tẹ bá fẹ́ kí ẹ̀mí yín kí ẹ̀mí yín mọ́ so ìmáṣe gọ́dù ló bá sọ kọ́sọ̀rù ohun tó ṣe pàtàkì ni tá a bá sì wọlé ayé tá a ń gbélé ni a rí tó le ni o láti ṣe kọ́nà ọba kó má ṣe fi ṣe ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà tẹ̀kìlílù tamọ́sókè bí dúnìyà ìmá wálé ayé wa ẹ̀jẹ̀ kan mọ níwọ̀nba tó bá ti di pé ilé ayé ilé ayé ilé ayé ilé ayé ilé ayé alhakumu takasoro mo fẹ́ nílé ayé èmi náà fẹ́ gun mọ́tò méjì mọ́tò kan mo ní ìgbà míì mo tiẹ̀ máa ń yọnu ó yẹ kí n ra kéjì sí orí eléyìí lẹ́wà tí kú fi dé kọ́nà kó má ìlànà ìkọ̀ọ̀kan wa ń bẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé kí ni àmójútó ẹ̀mí wa nínú àwọn nǹkan tí a tún máa sọ fún wa tá a gbọ́dọ̀ mójútó tí a ràn ẹ̀mí wa lọ́wọ́ su'alullah ta'ala an yaj'ala qalbana an yaj'ala qulubana tahira ká máa bẹ ọlọ́run ọba àlekè ọlá pé kọ́nà ọba kó jẹ́ kí ọkàn wa mọ́ tẹ̀lé imani mina la amurọ́t kó jẹ́ kí ọkàn yìí kó là kúrò níbi àwọn àìsàn alọ́hìrọ̀ èyí tó fojú hàn walibatina àti tí ó pamọ́ nínú àwọn àdúrà tá a máa ṣe allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinika a máa sọ pé wọ́n ọlọ́run ọba ya muqallibal qulub ọba tí máa ń yí ọkàn tí máa ń yí torí pé súnmìyà kọlìbù kọlìbàn lìtàkọlùbìhì ohun tá a fi ń pe ọkàn ní ọkàn òun ni kó máa ń yí ohun tó máa ń yí ni a máa ń pè ní kọlìbù kọlàbà ọkàn náà ti máa ń ṣe kí ni ó máa ń yí ìwọ náà ọba ọba ti máa ń yí ọkàn má ṣe àìfi ọkàn mi rinlẹ̀ sórí kí ni sórí ẹ̀sìn rẹ wáyà musọ́rìfà alkolobu alabesọ ọba ti máa ń yí ọkàn àtọjú padà sọ́rìfì kọ́lẹ̀bì àlàkàn àtìkà bá mi yí ojú mi àti ọkàn mi síbi máa tẹ̀lé àṣẹ ìwọ lọ́wọ́n ọba nínú àdúrà táwọn bí fi kọ́ wa allahumma atina fi takuwaha òun náà ni pé ká máa sọ pé ìwọ náà ọba àlékiọlá bá mi fún ẹ̀mí mi ní mímọ́ wàzàkíhà ìwọ náà ọba àlékí ọlá bá mi fún ẹ̀mí mọ́ anta khairu man zakaha kò tẹ́tí máa ń fún ẹ̀mí mọ́ àyàfi ìwọ ọlọ́wọ́n ọba anta waliyuha wa mawlaha ìwọ ọlọ́wọ́n ọba ìwọ ni ọ̀gá ọkàn ìwọ sì ni alámòjútó rẹ̀ anta waliyuha wa mawlaha abẹ́lọ́wọ́n ọba àlekí ọlá kó bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní ọkàn tó mọ́ nínú àdúrà òun náà ni rabbana la tuzi qulubana ba'da idh hadaytana ìwọ ọlọ́wọ́n ọba ò má jẹ́ kí ọkàn wa yẹ̀ gẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó ti bá wa tọ́ sọ́nà wa hab lana min ladunka rahmata innaka antal wahhab nínú àwọn àdúrà tá a máa ṣe kí ọkàn wa lè mọ́ nìyẹn abẹ́lẹ̀ wọn bá lékè ọlá ọkàn tí ó mọ́ tí á là kúrò níbi àìsàn àìsàn ọkàn oríṣiríṣi tá a ti sọ fún wa yìí kọ́lọ̀ kó má ṣe ìlà ẹnìkọ̀ọ̀kan wa ń bẹ̀ gbogbo dáadáa tọ́lọ́ ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ má di ó bàjẹ́ eléyìí tá à ń tọrọ وليها ومولاها اللهم اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين Thank you.